mo ì sáà nífẹ̀ẹ́ sí ti arábìnrin máa ṣe mi ò sì fẹ́ mi ò sì fẹ́ máa dàbí ìgbà tó jẹ́ pé mo ń sọ̀rọ̀ jù àbí pé mo ń yọ lẹ́nu èmi ò fẹ́ máa bínú tí n bá ń bínú ní ìsìn máa dàbí pé èèyàn ń yọ lẹ́nu àbí irú kí ni gbogbo eléyìí báyìí nìsín ẹ̀yin náà wò wò ah. àwọn epo àbá ìrówó rà nígbà téèyàn mú ọbẹ̀ tó ṣe ọbẹ̀ tójú ẹ̀ funfun rárá báyìí nítorí ìtọ̀ lọ́n láì ṣe pé kò sówó tá a fi rè po ah, ewo mi ò lè jẹ ọbẹ̀ tí èmi ò lè jẹ ọbẹ̀ tí ò lè po ah, èmi ò fi po sí ọbẹ̀ o mi ò lè jẹ mọ́nìjà ṣé ìwọ ló ní kán wá jí mi lẹ. dèdè èmi mo ń gbọ́ pé lóun lóun ní ìsáré mo ti fẹ́ jí olúwa mi kí ni ṣe ń pa ohun tí yóò lè. sóde tó a jí ni. olówó tó ju olówó lọ ọlọ́lá tó ju ọlọ́lá lọ àwọn tàwa tá a mọ̀ gbàtà tó wọlé. àbí fàájì àná sì pọ̀. wọ́n wá pa ọlámọ yín là ó tó mi kẹ́ mò sáré bọ̀ ni. Ah. mo kàn bí mi ẹ gbọ́ kí ló kó wàhálà sí. kí láwa ṣe báyìí. ẹ tún tún sùn ẹ tún mú ni. a kì í sùn. ẹ tún sùn ẹ máa sùn mi lọ olówó gbogbo tí gbọmọ rẹ̀ tí gbàládé tí gbàrà oko bàbá mi àsùnjí àsùnlọ́lá. Thank you. tuntun fèrè tí ó máa dún fẹ́tẹ́fẹ́tẹ́ wọ́n á gbẹ́nu tí ó ń pariwo kàkàkàkà tí ó ń bá yẹn ọkàn pa là kọ́ dá o kò dá rárá. tóhù tóhù tóhù. ó lè tó bá kí ló dé tó bọ́ sàmúlẹ̀ báyìí. ọfẹ́ fa nǹkan bí lára jẹ ni. sọ́ọ̀pà mi ni. ó kúrú ju nǹkan bí lára jẹ. níwọ̀n tí mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé ọmú oúnjẹ sè. kí wá rèé oúnjẹ tí yóò gbọ́dọ̀ gbé fẹ́ẹ́ sí ìbẹ̀lẹ̀ ọ̀sìpìtì bẹ́ẹ̀ tó wà lórí sí ìgbẹ́ ìbá jẹ oúnjẹ yóò sọ dání. àjàrà tánù kéde kéde. ẹ má bínú sá ọkọ mi ẹ̀yin náà mọ̀ pé mo mú oúnjẹ sè ibi tí mo ti ń pètè pèrò pé kí n ṣe oúnjẹ tó dáa fún yín làwọn ìyá máa mẹ́jẹ méjèèjì tẹ́ gbé sínú ilé ló ti ṣílé mi nínú kíchìn pé ń dà mí láàmú ló ń dà mí láàmú sósì ẹ̀jẹ̀ mọ̀ wípé wọn ò ní wọn èmi náà dẹ̀ nígbà láàbọ̀ fún wọn ó dàbí pé ibẹ̀ ni mistake yẹn ti wáyé ẹ́ torí olórúkọ mi bọ́ mi fi fẹ́ jẹ́. ilé ẹgbẹ́ ni àbá ò tó mi kí wọ́n pàṣẹ ẹ̀ wọ́n dọ̀ níbo níbo ọ̀pọ̀ ọmọ nǹkan ṣe. Hmm. dáadáa dáa lélẹ́yìí o dáadáa ni. mo gbé ìgbà yẹn. Hmm. máa mú síbi kiri kiri à ń po kókó. ogi ni mo po fún ní olólùfẹ́ rẹ. ogi kan rèé kókó rèé o. kókó ni kókó ń jẹ. ìdákun ṣé nítorí pé ọwọ́ àjọmọ̀ yóò ń kókó lọ́ọ́ fi kókó pa mí ni mo jí sọ́ pa mí ni kókó lójoojúmọ́. sẹ́ẹ̀mù ẹ̀yà kókó ìyá yín ta. ọ̀nì kankan kì í o. ẹ kojú mọ́ ní kókó yín ni o. ẹ ra kókó gbóná o ó ní kókó yín rẹ̀ ó ń lọ o. Ah, bọ́dá díòtì ẹ káàárọ̀. mo jí sọlá èmi nù. mo ò ní sáájú wá. a mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí àdúró. mélòó wa ni ọtọ̀ tún béèrè sí àdúró. àwa púpọ̀ náà kú ni àtẹ̀mí àti gbá àkókò mi ẹ̀yìn pa àti di púpọ̀. ẹ ẹ yà bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ ah! ah! ẹlẹ. ẹ ṣeun eléèlò lẹ́ra. bá ń ṣe bá a ṣe mọ́ ń ṣeun ọgbọ́n lẹ́bùdè lẹ́nu. ẹ wo àwọn bọ̀dá sún ara wọn ra tán bẹ́ẹ̀ ní ìsìn. ọba ti tọ́jú dèmí mo fi ṣúgà sí o. ṣúgà tiẹ̀ ti tán. Ah, hmm ọkùnrin tí bá ń jẹ ṣúgà nǹkan ṣe ni nǹkan ṣe ni. iye emu jẹ̀dí ni. èmi bó bó wá lọ̀rọ̀ wa ọ̀rọ̀ aṣọ ti wa. ọ̀rọ̀ aṣọ ti wo la jọ sọ. jẹ́ mọ̀ jẹ́ mọ̀ ṣàyàn rẹ̀. ẹ ṣàyàn ta ni èmi sẹ́yìn lẹ́yìn alátọ̀tọ̀ yìí ẹ̀yẹ́ mọ̀ lọ́wọ́ o ẹ dákun ẹmu tẹ́ mu oje èmi adé ò ti ra látọ̀tọ̀ hmm. ah, mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ọ̀nà sọ bẹ́ẹ̀ mọ̀ hmm. ìwọ gbà mí láyè náà kọ́ jẹ́ kí n mọ̀ dáná yá fáàbù rẹ ọ́ rí pé nǹkan kì í bẹ̀. Ah! èmi ẹ fẹ́ mọ náwó mi ẹ <laughs> wá gbà mí ṣẹṣẹrẹ ń dá gbọ́ndú oníka méjì náà wá síbí ah. èmi lẹ fẹ́ mọ ọ̀nà sẹ́ rẹ̀ ah. ẹ wo ẹ má lọ wá o ẹ má bá mi sọ owó ẹ mọ o ẹ wo ah. ẹ fún mi lówó mẹjẹ mọ bá tèmi lọ ẹ má fi sẹkùsẹ sẹ ń lọ. Mojísọ́lá mo sì tún bẹ́ẹ̀ mm. mo wá ń fún ọ aago mi ni ó dalilẹ rẹ kẹ́yìn. mo yẹ ẹ mm. ọrí. Mm. ẹ bá mọ́wọ́ mi o Àkànní ṣé iṣu ìyẹn náà sọ̀tàn burúkú lẹ́jọ́ àwọn tó kó jẹ yìí sẹ́yìn. ìyá ni gbà á. ẹ gbà ara náà. èmi. ẹ gbà á o bàbá ẹ big deal nínú sọrí yìí. kò yé mi o ẹ gbà o. gbogbo ilẹ̀ mọ̀ tán ẹ mọ̀ pé ọmọ òde olóbìnrin ni obìnrin ìyá mi ń ta olówó ló dẹ̀ ń jẹ obì. ṣé ó wá sọ fún ọ pé o lè sì ah! àmọ́ a kò ṣe àwọn tálákà manians àwọn náà mú kókó. kí wọn lọ sí dùn lẹ́nu yìí báyìí èmi kékeré ilé ìyá mi èmi ẹgbẹ́ ìgbàgbọ́ ẹsẹ ìgbẹkalẹ ọkọ ìjẹbù. àwọn ọmọ yìí oníkókó ló fẹ́ẹ́ dojú ọ̀rọ̀ èyí méjèèjì lè ṣù. ẹ jáde ẹ kú wájú mi ẹ kú wájú mi ẹ kú wájú mi. ó yẹ jáde kí ló ṣe tó ní wọn ọ̀pọ̀ ìyanu fi ọ̀. Hmm. bẹ́ẹ̀ sì ni fi ìyẹ̀bá yé èyí náà jẹ. kí ló tún bàbá ẹ fún ìṣẹ́jú díẹ̀ kí n fi bá wọn sọ̀rọ̀. lórí ìṣẹ́ náà lórí. rárá o ẹ ṣe olóògùn bí mi ṣé ìgbàgbé tèmi àti oúnjẹ sọ lálẹ́ àná. lórí hmm. ọ̀rọ̀ owó tí mo bá yín sọ tẹ́ni láàárọ̀ ìpìlẹ̀ fún mi. òótọ́ ni òótọ́ mo ṣèlérí fún ọ pé mo fún ọ lówó mọ́níjà ọ bá ń fún ní three hundred thousand tó o bá ti wá gbà tó kọ sẹ́nu rẹ báyìí mm. ah, ṣe mọ́nimọ́ni. Fèrè ni ọgbẹ́ ọmọ fún kálí. Ẹ̀yìn tó bẹ́ẹ̀. Gba three hundred thousand. Màá mm, mm. bá fún àǹfààní tí ó dùn fún ọ ní pé ó jẹ́ olórí wọn nù. Bẹ́ẹ̀ni. Kò sì tó ní sùúrù. Bẹ́ẹ̀ni. kọ́. Ẹ̀sìn rẹ̀ Kókó rẹ̀ tẹ́lẹ̀ kọ́ lọ dánwò kókó. n wà nǹkan mi sẹ. ẹ mú mi yà kí láti báyìí kì í. ẹ bá kú kẹsì tó lọ ẹ bá mú kókó díẹ̀ kẹ fi wó mú. wọ́n fi kókó sí ilé ìfẹ́ ní kókó òfò. kókó bíbó kókó kókó lójoojúmọ́. ń jàjà lọ má jẹun ta. báyìí lẹ́jọ́ o. ó ti pẹ́ ó ti pẹ́ wọ́n ń wá mi wọ́n ń fẹ́ mi nígboro wọ́n ń wá mi èmi ni wọ́n fẹ́ rí wọ́n ń wá mi. wetin be koko ọ̀rọ̀ mi náà ń sọ ní ìgboro ọmọ ọdẹ wọn chop my dough holy girls dem wan do. ojú ọba àjẹjà káàmá mo rò rẹsẹ nígbà òkú bá burú tó kúrò jẹ àmúṣe ẹjà méjì wà múmọnú bàbá olóyè ń gbé ẹsẹ níkọ̀ọ̀kan ẹni kan mọ ọ̀rọ̀ rà. tó kúrò jẹ ọmọ arántí wẹ bí odò. ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ owó gbọ̀gbọ̀rọ̀. Akọni alówó lójú. Ẹlẹ́yinjú àánú. Wà á ti máa lọ. Bẹ̀rù. Para. Bẹ̀rù bẹ̀rù. Para para. Ẹ wá mi, èmi ò lè mí kan o. Ìyá yín mu, á. Òde ti yá. Ó yá nù. Ọkọ wa. Hmm? Ọkọ wa kí ló dé tẹ ìwọ orí apá kan dákan sí kí ló dé tẹ ìfọmọkàn kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ pé Ọlọ́run ò dùn sí o ìyáálé mi má fi ṣe jà á máa bá wọn sọ́wọ́ máa gbọ́ máa jà kí ló dé tẹ fún ìyáálé wa lówó tẹ̀yà wa sọ́tọ̀ hmm. tó bá wọn lẹ bá tàǹsìn tí pẹ̀lú yín tó ń pààrà àwa padà ẹ̀wà ń bẹ̀ náà rè àwa là ń jẹ́ kí pẹ̀lú yín máa pààrà sóòjì àfọ̀ tẹ bá ti fẹ́ ṣọwọ́ kú dúró sẹ́nìkan ẹ jẹ́ kó máa go round. ẹ ṣé Mojísọ́lá ló pè yín lórúkọ fún yín sẹ́yìn náà wọ́n níjà. olórí ẹ má kí ọ̀rọ̀ àwọn aráabí ó pé lẹ́mìí rárá àwọn lásán lọ̀rọ̀ wọn ọ̀wá rẹ̀ ràn ẹ jẹ́ ká lọ bí ká ń lọ. ẹ wọlé lọ. sẹ́ǹgbọ́n ẹ ti gbọ́dọ̀ lẹ́nu mọ́níjà mọ́níjà ní kẹ́ ẹ mọ́kùnrin lọ́gùn ọ̀rọ̀ tá a kú arápá bá sì ti sọ báyìí bí ọ̀rọ̀ ló ti wá. ẹ ẹ ẹ mọ wọn ò lè kọ ohun mọ́níjà ẹ wọlé ẹ kú iwájú mi. ká wọlé. ẹ kú iwájú mi. mọ́níjà ká wọlé. ẹ má fi ọlẹ́mi o. ẹ jẹ́ kó bàbá olóyè máa má bínú àtàdé òbínú lọmọ rẹ ẹ pọ̀ jòjò. bàbá olóyè ẹ máa gbà ẹ̀jẹ̀ nígbàkan. bàbá olóyè ẹ tàbí tírí gbẹ̀. pọ́tò kọ́rẹ́jọ òye tàbí tírí yẹn jẹ. ayuguyugu yù. ẹ máa gbà ẹ̀jẹ̀ nígbàkan bàbá ẹ̀yin lẹ́jẹ̀ méjì ọ bọ́ba ṣèlú. odù méjì. ẹ̀jẹ̀ atúrú ṣe. odù mẹ́ta. ẹ̀jẹ̀ atúrú ṣe. Hmm. ẹ̀jẹ̀ olórí ọ̀dọ́. ṣẹ́rọ́ ti fún ìgbà tó yà tẹ́tà tó yẹ tẹ́lẹ̀ àtúpadà jẹ́ dorí mẹ́. Oh, ẹ fọkọ̀ sí. ẹ bá wọ ẹ̀rẹ̀ nígbà kan bàbá olóyè ń gbé ẹsẹ̀ ní kírun máa ń rọra àdínkọ̀ máa rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wo ejò orí tí ń gbé ẹsẹ̀ ní kírun dé kọ́ máa. mo bá mi dé ibẹ̀ orí mi ò ẹja lọ ẹ̀yọ́ mọ̀ ẹja lọ ẹ̀yọ́ mọ̀ ẹja lọ ẹ̀yọ́ mọ̀ ẹja lọ ẹ̀yọ́ mọ̀. Thank you. kare sai wuta peru, para, para. Too much money. Come test me. I'm a, I'm a, I know they want me. Hey. I bet you see. Chevy, you are gonna your food, you see. Money chopping. I walk up around. Can't spend the move. I walk up around. Can't spend the move. kò léèwọ̀ eléyìí ní seventeen house ìkẹ́kọ̀ọ́ ní ṣe ẹ̀mí rẹ̀ bàbá olóye tó pọ̀ rẹpẹtẹ májì ọ bàjẹ́ atúlù ṣe jọ̀gbọ́n omi jọ̀gbọ́n sinmi olórí ọ̀dọ́ ẹtúnjọyè ẹgbẹ́ ẹsẹ̀ ní kírun lábẹ́ ẹlẹ́mọ̀ àga gbẹ̀sẹ̀. ọjọ́ ìdí o. ẹ kò lè fi o. ẹ sà bàbá yín dáadáa. bá wa bá wa. àwọn yòókù yín ń kọ́. gbogbo wa ti péjọ síbí báyìí. mo dàbí Àyìndé di bachelor nìkan ní Èkó sí ó dàbò travel ní àtijọ́ mẹ́ta. ó ti travel. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ibo mọ̀ pé lè wà wọn. àwọn mú wa nínú àwọn ṣe ti gbọ́ pé bàbá ń bá bàbá yín sọ̀rọ̀ ni. àwọn jíṣẹ́. a ti gbọ́ sọ̀rọ̀ ìlàjì ìlú. ẹ ǹlẹ́ o. ẹ kú fàájì agbára ò ní dá yín. Ah, ẹ ní sìsì ẹ ní sílẹ̀ àmì o àmì olódùmọ̀rẹ́. ilé ò ní lé yín. ọ̀dẹ̀dẹ̀ ò ní lé yín bóde. àmì olódùmọ̀rẹ́. ẹ wá gbọ́ o sẹ́ẹ̀rí lé tẹ̀ wánú rẹ̀ yìí wọ́n fún yín lọ́sẹ̀ kan tẹ́ fi kẹ́rù yín tòrá àti talé. Ah, ẹ̀rí bàbá o ẹlẹ́fun alọ́sẹ̀ kan á fún lówó ọdún márùn-ún ọdún kẹrìnlá ẹ̀ṣẹ̀ ń lò lọ àtẹ̀tí gbẹ̀rẹ̀ sí ọdún márùn tẹ́lẹ̀ tètè àsanwó ẹ̀ ẹ̀dẹ̀ ní ká máa kúrò abọ́lọ́dún ṣe rú ẹ̀. mọ́níjà ọ̀ sì gbà mí. nígbà tí mo gbélé lẹ̀ fún yín fọ́dún márùn bẹ́ẹ̀ lọ́dún mẹ́rin ṣé mo talé fún yín ni. àfọwọ́ fún yín ẹ níṣẹ́ fún wa ni bàbá. ǹdà náà sọ́ọ̀rí owó ọdún kan tó kù mọ́níjà dákùnbà fún wọn. kẹ́ ẹ mọ́ bá ti yín lọ. bàbá mo ti jàre ti jàre mo ti jàre yín nù bóòlù àti ẹ̀sùn owó. adé ìsílẹ̀ lẹ́yìn kò tí ì mọ ní àgbo ìsílẹ̀ ọ̀ tí ì nírọ̀rọ̀. ọ̀dà abẹ́lẹ̀ yọ ọmọ kankan ikú tí ń pọwọ́ ń pópó. ọmọ gbọ́ kájà. àmọ́ ń gbọ́ dáadáa owó níbo níwájú bàbá mi ikú tí lówó ń jẹ́. ẹ má wo ti ọkùnrin ti jẹ sáyẹn ẹja owó ń bẹ bẹ́ẹ̀. ẹ dákun hmm? owó tó dákun ẹ má bínú ó sì sọ. náà pàṣẹ lọ. ẹ já gbọ́ ti jẹ̀sà nítorí ń bẹ̀bẹ̀. Ah, ìdarí ìsànú rẹ̀ àná. ìjẹ̀sà tó sọ ló dáfẹ́ gbọ́ tẹnu ẹ o kí ni ẹ fẹ́. ìsànú rẹ̀ àná ìlú lè nì. olórí mi ẹja fún wa lóṣù kan. Ah! oṣù kan kéré. Ah! civil servant lè mí o mo dẹ́ ń ṣe yìí ìlú lè. Eh, eh, mọ́níjà jẹ́ ìjọ. àánú rẹ̀ sì ṣe mí bó ṣe wálẹ̀ wù yìí àánú rẹ̀ sì ẹnu. ṣé báwọn lóhùn ọjà rẹ ó ní nǹkan lóògùn kan rẹ̀ sọ́ọ̀rì ilé ta kú gbé fún rẹ̀ náà ah, kò fi taratara wúlò fún wa àmì agbẹ́rún yẹ̀wò mẹ́rin là níta ìkìlì kà sí sí kákó gùn ún. fílẹ̀ bàbá ọ̀ ọlọ́pàá ẹ ti yọgbọ ìyẹn wà á gbọ́ ẹ wà á gbọ́ ìfẹ́ yọgbọ o lè kó báyìí àwa wa lóṣù kan hmm. tẹ ẹ bá tẹ lófin náà mà bẹ́ẹ̀ ṣe ju lé sí làámọ̀ ó yá òun fún ẹ ṣùgbọ́n tí ọ̀gá ṣe alọ́run rẹ ẹ wọ wèrè dẹ́sẹ̀ rádáadáa á lè ń dànù. lásìkò ìgbà tó ẹ fi fi bá a bọ̀ yín lélẹ̀ kò kò tún nǹkan fẹ́ lára ni ọlá ni bá a ṣe bó ṣe ń ṣe ìwọ ìwọ ìrada ọmọ gbé wájú ìwé àwa ẹgbẹ́ ìraga ẹgbẹ́ ìraga bẹ́ẹ̀ ṣeun náà tún fi lé tọrẹ dorí bẹ́ẹ̀ òfin lẹ́kùsì land kò ní bàjẹ́ mọ́ ọ̀gá ọlọ́wọ́ gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ gbàgbọ́ ọ̀rọ̀. para para. Too much money. Come test me, ọmọ ọmọ ẹlẹ́nu rẹ̀ wá mí. Eh, wá bẹ́nu sí, ṣebí ìwọ gbọ́ngàn lèyàn fojú sí. Money chopping. Ọwọ́ gbọ̀gbọ̀rọ̀. Come spend the moon. Ọwọ́ gbọ̀gbọ̀rọ̀. Come spend the moon. Ọwọ́ gbọ̀gbọ̀rọ̀. Come spend the moon. Ọwọ́ gbọ̀gbọ̀rọ̀. Come give me the moon. Ẹ dákun, irú ìjókòó wo lẹ wá jókòó kalẹ̀ báyìí lọ? Ṣé ẹ̀yin ò rí pé ìpàkúta sáàrin ìfẹ́ ni? Ìpàkúta sáàrin ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ́ nọ́mbà tó àbí kí ló ti ń jẹ́ èyí tó fọ́nká sílẹ̀ bíi náà wẹ́dà yìí èmi ò mọ bó ṣe fẹ́ ṣe o wọ́n palẹ̀ ara ẹ̀ pọ̀ báyìí kó o bọ́ nítorí má fi oko bàbá mi dọ́nà ọjọ́ kan báyìí lè yan kọ̀ àbí tán ẹ̀ o fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sórí bẹ́ẹ̀ bí ìrẹsì tó mi já bọ́tẹ̀ jọ. ó mà kò fẹ́ ní ọ̀rá ní ìwọ́sí mi. Ah, ah mo mọ̀ kó o lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ àmọ́ mi mọ̀ kó pọ̀ tó yìí. ẹ pẹ̀lẹ́ o ọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó gbẹ̀kọ̀ gbogbo ogun ológun jẹ̀bi ti àyàwó kó ló dé tí wọ́n fẹ́ ju iye ládàá ní ìgbọ̀jẹ̀ tó yẹ kó o jẹ̀bi ti àyàwó yàrá ìlálẹ̀ nígbà ìwọ kọ́ wa. ìyá wa kí ni ìnà kí fi sórí tí ọ̀bọ tèmi ò fi sórí èmi ọmọ tó rẹra mo carry front mo carry back full option ni mí ìyàwó ni mí nínú òde àkànní mi ń ṣe àlè rárá. pẹ̀lẹ́ ìyàwó orí full option wo gbogbo nǹkan tí òbá wù kó jẹ ó ti wà outdated lórí ọkọ tó bá ọkọ páàkì síwájú páàkì sẹ́yìn wọ́n ti lò sẹ́yìn èmi ni mo wà ń pọ́ìn sí sí èmi ìyàwó kékeré tó o gbogbo àlàyé tó ń ṣe yẹn kò bá wà o ó jẹ kó àwọn ọmọ mi èmi ò tiẹ̀ mọ̀ pé ìyàwó ni jẹ́ ń bì àfi bó ṣe ń sọ fún wa yìí gbogbo nǹkan tó bá wù kó jẹ I don't care ẹgbẹ́ òde ẹ ǹlẹ́ o ìyàwó àkànní kátó mú kátó bọ̀ ni ìyàwó àkànní tó ṣe pẹ̀lú kọ́lá àkànní kọ́kọ́ fẹ́ yìí ah, ah. ṣé wọ́n sọ wípé àyè àkànní làwà yìí ah, wọ́n bí ẹ léèrè wọ́n ní ìbẹ́ lọ́rọ̀ ojú tí mo jì yìí tó mi ò ní gbà kẹ́ni kọ̀ọ̀kan gbà làdà mọ́ mi lọ́wọ́ nínú ilé kí n tó lajú mi kó kó kó rẹ kó síta ìyá ọmọ ìyá olóògì ọmọ ìyá oníkókó ojú tó ògì á dáa kó o là torí tí atẹ́gùn bá fẹ́ sí pẹ́rẹ́ oníbàbí àlànà àwọn ọ̀rọ̀ yín àwọn gbàdédé ṣàwàwù nílé yín ló máa padà jíjà bí àlà wọn láì ẹ̀gà àgbáyé ẹ̀gá ní ìyó ló bí àtàwọn ọ̀rọ̀ jìnrẹ̀ ní ọjọ́ ìgbà tí wọ́n dánú nílé yín ẹ̀dá làákàyè ẹ̀dá gbà wọn. kí ni gbogbo kí ni gbogbo kátikáti ẹ ṣe dákẹ́ ẹ ṣe dákẹ́ àtijọ́ ilé ẹ̀kíní àtijọ́ alẹ́ kejì ẹgbẹ́ ìgbà. rẹ pé sórí rẹ pé. èmi ni ìyàwó kékeré ó lè gbádùn ọkọ mi kọ́ bá ta. ti rí ni gbogbo kàtìkàtì ha ó lè ṣe o ó lè ṣe ibi tó bá yẹ ká fi gbogbo tá a bá bá gbogbo yóò mọ̀ sí náà dùn yẹn yóò mọ̀ dùn ní. akọni ọkọ mi ṣé bórí ìjókòó iná ló wà tárí ìjẹgbẹrẹ tó gbé níyàwó yìí ń pè tí sábà síbi tó wọ́n sọ̀rọ̀ kan adìyẹ funfun tí ó mọ ara rẹ̀ lágbà ó tún jókòó sórí àga funfun ìwà wótò wúrò ṣé kò tún bẹ̀rù fún yín ni ìbẹ̀rù ní òtún ní àbí òtún ṣáájú ẹ̀rọ ṣe kátikàti ẹjọ́ yín sì kọ́. èmi ò tiẹ̀ mọ̀ nǹkan náà fi tẹ̀lé mi wá bí ẹ tí a bá bẹ̀ mú kán bọ̀ ta. ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ kálọ́kọ̀ ìyá yín bẹ́ẹ̀ àyè ni sẹ́ẹ̀mù ṣe bẹ́ẹ̀ ṣe ń mẹ́nẹ́jà tí ó sì ń bí ni owó pọ̀kọ̀ ìyá yín fún yín sí. ọkọ mi mi ò tiẹ̀ mọ̀ nǹkan ẹjẹ kò sí wàhálà ẹ̀yin ẹdúró mẹ́rin ẹdúró dè. Mm-hmm. balẹ̀balẹ̀ àfọ̀máyò báyò kí ni olùwà máa ń lè ṣe máa kọ́ máa sùn kọ́kọ́ máa rọrùn sùn ìpínlẹ̀ àpẹẹrẹ sanwó yìí ní ìsìn olùkàlùkù ti wọlé rẹ̀. ọmọ ìjọba bàbá ẹ̀ ní ọ̀pá nígbà yọ̀ lọ tí wọ́n gbé èyí ní ìsìn ọ̀sẹ̀ mo ṣẹ̀ wọlé náà ní ìsìn ló tó ń pè mí. Huh? kí n kí n ṣe mọ́níjà náà báyìí mọ́níjà náà gba àgò ṣe é pa mí ni ẹnu ń tà sí ẹ dákun ẹ jẹ́ ká lè jẹ ẹ̀jẹ̀ ti tó rira nìkan náà tó bá sì dọ̀la ká máa yanjú ẹ̀yin tó kù. bèbè ó yẹ kó mọ̀ pé tí ò bá ti jẹ́ tèmi lálẹ́ kò lè jẹ́ ti anybody mi ò ní gbà ó. ẹ ǹlẹ́ o àbígẹ́ ìgbẹ̀gẹ́ tí ń yọ olóko lẹ́nu tí ò bá ti jẹ́ ti ẹnìkan lálẹ́ kó mọ̀ jẹ́ anybody irọ́ ló pa ẹ jọ kí ni kó jẹ́ tèmi tí mo ní àkànní gangan kí ni kó jẹ́rẹ̀ mi. Ah, ah whatever eh. nǹkan tó bá wù yín ni kẹ́ mú because wọ́n fẹ́ yàwó méjì lẹ́yìn ẹ sì bá wa struggle eh. by this time ó yẹ kẹ́ ti sẹ́ńpẹ́ eh. please ẹ lọ sanwó kẹ́lòmí jẹun. ọkọ mi àkànní. Ah, ah, wò ó tó o bá lè sọ fún gbèrè tó wà lórí ibùsùn pé kó dìde a jẹ́ pé o ṣetán tó gbàlejò tèmi náà lálẹ́. Oh. Okay, oh my darling, let us go. Mm. oh, no problem. It's about to get started. Baby, come over. Baby, that. your side like you come. àwọn eléyìí grace o akọni you bad o eh? akọni you oh? I o see you crazy. Oh? Eh, eh, I o see you joke wọ́n ń wá mi ó ti pẹ́ ó ti pẹ́ wọ́n ń wá mi. mànìjà mànìjà bí ló wà ní. báwo ló ṣe ń ṣe a sì pagbo rẹ pagbo rẹ nílò àná ọ̀rọ̀ sí gbé bí mo ṣe ń tají báyìí náà ló ń bọ̀ nígbà tí mo ń lu àgọ́ ẹ̀dúkọ̀ ẹ̀dúkọ̀ ẹ̀dúkọ̀ nígbà mo ń lu àgọ́ rẹ seventy seven was called. mo pè ọ́ mo pè ọ́ nípa ṣẹlẹ̀ lóyún nígbà tí wọ́n fi wàhálà yẹn pọ̀ ìrìn àwọn ọ̀rọ̀ bá mi pé kíláàsì mo wá rò pé nígbà tí mi pé báwo ni ó sì tún tó di aláti wá dókítà kan tàbí iṣẹ́ tẹ̀mí lálẹ́ kọ́tẹ́sì yìí kó fún mi lóògùn kẹ́sì fi sùn dáadáa. èyí ò dá. èyí ò ní ìta wá ní ká pè ó pé tí ń tọ́jú wọn tẹ́lẹ̀ ìyẹn ń rojú mi fẹ́ fún sẹ́yìn bóyá ká lọ pè jàbíjàbí olórí àwọn dókítà òun ojú ọmọ níṣẹ́ àwa lálàbọ wa tọ́jú ni wọn rò pé kí n jí lọ ni àbí kí n sọ fún un tẹ́lẹ̀ kó tó di pé wọn ò rí rẹ mo ò bá mi lọ fún un. mo kàn gbọ́ tí mo wà ní ẹsẹ̀ mi dúró ní ọ̀bọ̀ bàtà ni. ní ọ̀bọ̀ nígbà tó bọ̀ mí sórí bẹ́ẹ̀dì ah. mo dúkùú ní ọ̀rọ̀ ní àwọn ojú aago báyìí seventy seven minutes call. Ah, mo pè ọ́ mo pè ọ́. kí n bẹ̀rẹ̀ mo dìde nǹkan mọ́ sókòtò mi lọ. Hmm. ọlọ́run fi sẹ́yìn o eh, ọ jèrè ọtí ń jèrè náà àfàìsíwu ní ìmọ̀ pé ọlá jẹ àwọn ìyàwó mi mẹ́tẹ̀ẹ̀ta ni kí wọ́n tàn ọ̀nà mi náà súnmọ́ jù. níbi wá sí. lórí ṣe ń dorí lálápá ń do apá tẹ́lẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wọ́n fẹ́ gbòmí mi kí ló tó mọ́. wọ́n sì gbà ń bẹ̀ náà tó ń ká kúrò ní gbogbo ìfẹ́ gbà wọ́n ti gbọ́ fún wọn ní. lójú tí o. ilé ìgbà tó ti gbà mí sí ojú. ibi ìdúkìdù ni wọ́n fẹ́ gbòmí mi o ìwọ sì ló ní ìfẹ́ wọn sójú kan. ìwọ mo ń bọ̀ mo tó dé sọ pé kẹ́ ẹ fẹ́ wọn sójú kan kí wàá láyé olè dínkù náà ni. bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí west bẹ́ẹ̀ fẹ́ kàn sí east bẹ́ẹ̀ fẹ́ kàn sí north ti west ó mú un pé kí north lè ń kó wọ́n fún north ó mú un pé kí east lè ń kó wọ́n fún tí east ó mú un pé ti west ni ẹ wà lọ́rẹ̀ àlàyé wọn ò sí báyìí kò rí bẹ́ẹ̀ wọ́n ti rí ilé ìwé ìwé kápẹ́kù ṣùgbọ́n ló ń sọ ọdún kan náà ta ló sọ pé bìkan lẹ̀ kó o sí báyìí ta ló sọ pé bìkan lẹ̀ sùn lánàá hmm. ó sábà pé ó dùn kan náà ṣùgbọ́n ìtàn wa sí ìdúdé. kíláàsì sí wọ́n pa ẹnu. àwọn fẹ́ gbẹ̀mí mi ni wọn ò fẹ́ kú báyìí. mo ti mọ bá ṣiṣẹ́ àá tó òfin tuntun sí ni òfin ilé wa lágbára nǹkan kó máa yé rẹ̀ yóò lásìkò mo sì jẹ́rìí rẹ̀ yóò lásìkò bá ṣe ṣe é hmm, mo jẹ́rìí rẹ̀ kí la wá ṣe báyìí. mo bá ṣe ní ìsìn pé àwọn ibì kankan lónìí gbogbo wọn wà ní ọlẹ́dẹ́ ẹ̀yin ẹ̀yin jẹun ẹ̀yin ọ̀gbọ̀n ẹ̀ wá sùn mo sì ní jìnnà sẹ́yìn ọ̀nà kò sí wàhálà. àtẹ̀gùn mi. mo sì gbọ́ bá ti wí náà láti ṣe. gbogbo àkóràn wọn ló padà wá ọmọ aṣíwájú ilé òun nígbà ah! tí ah! ah! mo gbé kanra mọ àti pé lórí rẹ lé rẹ. mo bá pa mí kí ń wá mi wọ́n ń fẹ́ mi nígboro wọ́n ń wá mi èmi ni wọ́n fẹ́ rí wọ́n ń wá mi. wetin be koko ọ̀rọ̀ mi náà ń sọ ní ìgboro ọmọ dey wan chop my dough all the girls dey wan to. Ah, oto oto ẹ kú jókòó ẹ̀yin òṣùpá lé wa. <laughs> àfẹ́ ìdánú ilé mọ́ àfẹ́ dàrúdàpọ̀ àfẹ́ kínú gbogbo wa máa dùn olówó orí mi pè mí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ní wàhálà yín pọ̀ ní mọ́júmọ́ ẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ sí jà nítorí ìkéni ẹ̀ pa wọ́n ni màá ní kò burú ó yẹ ká pè ká bára wa sọ̀rọ̀ kí ló lè fà á tí wàhálà fi tó bẹ́ẹ̀. àwọn wọn fà á baálé wa gan lè kọ ẹ̀dá tó da dá gbogbo wa ah, báwo ló ṣe máa máa fọ ẹni tó ti gbàrà títí ẹ̀dá ó tún gbàrà aláràdà ah, ẹ jọ ṣé wọ́n ṣe wú ẹ̀ ni. Hmm. bóò lẹni tó ti gbàrà ti ẹ̀dá tó ṣe lè gbàrà dá mi. bàbá question tá à ń bi baálé wa gangan tí wọ́n ti rí yèsí fún mi nìyẹn nígbà tí èèyàn ti dára àti tọ̀dọ̀ ẹ̀ tẹ̀tún wàá gbà tẹ̀tún wàá máa yà láì ṣe pé kò sí roster nínú lórí ọ̀rọ̀ nulẹ̀. ta lẹni tí ó ti gbàràdà tẹ́lẹ̀ tó tún ara tún gbà. àwọn rèé nọ́mbà tí yìí ni àfi bíi pé wọ́n yàn wọ́n lé mi mi ò nínú ẹ̀rí o èmi lòun kàn lánàá ǹjẹ́ kí n dẹ̀ ṣe kí n lọ sí yàrá ọkọ mi mo ti bóbìnrin yìí bẹ̀ tán ti fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sórí bẹ́ẹ̀dì èmi lówó kàn náà ó ti ṣe tiẹ̀ kọjá tó tó tó gbàtí mo tiẹ̀ náà. mọ́mì ẹjọ́ nítorí ọlọ́run èmi lówó kàn tẹ bá fẹ́ rìpìtì kíláàsì ẹ jẹ́ kó dìgbà mi kò ń ṣe lórí ọ̀rọ̀ ti tèmi tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ one two three two ti ṣe èmi ló kàn so ẹ máa dúró ẹ máa tò tí bá ti lè gba tèmi tán. ìwọ ló ṣe ní three o fi three gba one lòun bọ́ síbẹ̀ pàdé fún ọ ọdọ ọdọ ẹ gbọ́ mi ò pé kẹ́ wá dá mi o ẹ má sọ bí ìdí ọjà o tí wọ́n tún gbọ́ pẹ́kẹ́kẹ́ tó jiyàn máa pàṣẹ wípé olówó orí mi oṣù mẹ́fà kò fi gbọ́ lùdé kọ́kọ́ mọ́ sọmẹ́ndì kankan ni a sì wa ọkọ̀ fún tí ọmọ wa ń gbòòrò. ọkọ̀ ní òtí ìgbòho tó. ẹ ń gbà tẹ́ ìbá tẹ́ máa jà. ẹ ń ra àníjó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sọ fún ọmọ jà wọ́n pàṣẹ oṣù mẹ́fà ẹ sì rọ́kọ̀ tẹ́ máa wà ń gbòòrò tí tìgbòrò bá ti wà àwọn a lè pátí létí. tí a bá ń jà tí a bá ń jà ẹ̀yin náà má jà mọ́ ẹ jà má bẹ́ẹ̀ ní jà mọ́. èmi ò kí ń jà o. Ah, a ṣèrànlọ́wọ́ a ṣètò ìjà òfin ní èdè mọ́. bàbá ṣe ṣe sí ṣe yọ tẹ́ ẹ lọ́rùn. yọ tẹ́ ẹ lọ́rùn. bẹ́ẹ̀ ni sà. nọ́mbà tí olúkálùkù bá mú ṣe yọ fara mọ́ oríire yín lè lọ́wọ́ mi ẹ wo. wọ́n níjà. àwa ti ṣètò. mo jẹ́rìí rẹ̀. a ti ṣètò bí gbogbo nǹkan ṣe dà oríire ẹ oríire ẹnìkọ̀ọ̀kan rèé o mi ò ní ẹbí mú báyìí ah, ah, ẹni sùúrù mo ń sọ fún yín ni kẹ́nìkejì ni ẹnìkan. Ah, ah. ọkọ̀ gbogbo ẹ̀yin wọ́n lè mú sílẹ̀ mú sílẹ̀ mú sílẹ̀ kí ló sí ọ. títàn kàràbàtà náà ló kúkú ń jẹ gbogbo ẹ̀ sí. Ah, kí ló gègèrè kí ló sí ọ. yòdì ni ẹ mú. tó bá ti ní kó ẹ mú náà góò. ọ̀kánjú àníyàn ni wọ́n dákun ah. nǹkan sí lẹ́nu. Um. Ah! Obiya, Obiya, Obiya, Obiya nọ́mbà wa. Òṣùwọ̀n nọ́mbà wa ẹ wo ẹ wo nọ́mbà tírì ni mo mú o èmi ò dẹ̀ nígbà o mi nígbà o mi nígbà o mi nígbà o ìyá tó fi jẹ mí nílé yìí ti pọ̀ ju o obìnrin yìí tún padà mú nọ́mbà one àbí orí kíni àbórí ń ta yín pàápàá ẹ wo ìgbà kíni mi ò ṣe mọ́ jẹ. èmi lọ jẹ kíni mọ́ wọ́n lé nọ́mbà fún mẹ́rìndínlá olórí oko olórí oko oṣù mẹ́fà ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀yìn méjì ló ní báyìí. ẹ bá ṣe ẹ ṣáájú mi bàbá wọn ní ìjọ wọn láì ní ikọ̀ ojú mi ìpájú ọkọ mi. wọ́n lé nọ́mbà fún mẹ́rìndínlá. ẹ ẹ ti tún sọ ẹjọ bàbá mi bí ọkọ mi ojú kan ó ti sí mi ó ti sí mi ó ti sí mi ó mi. ó ti bẹ̀bẹ̀.

kí ìtọ́ba wà náà ni a fi pamọ́. Gbogbo èkìtì ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bá mi jà. Olórí ọkọ bá ọjà ni. Ó bá mi jà ó rẹ̀ mí. Kí ló ṣẹlẹ̀? Ìyá yìí pọ̀. Ẹ bá sọ fún mi pé tèmi lè ṣe tèmi lè ṣe ṣùgbọ́n ẹ ṣe tèmi kọ̀ọ̀kan. Ẹ ṣe tèmi kọ̀ọ̀kan. Èmi kí ẹni mò ń ṣe bébí ní í ṣe ló tún jẹ́ pé nọ́mbà tún ló tún mú nọ́mbà lálẹ́. òun ló dẹ̀dọ̀ ọ̀rọ̀ mi lánàá èmi kòkò dẹ̀ ló mú kọ́ lọ́dọ̀ ọkọ mi lálẹ́ yẹn tẹ̀lé mọ̀ pọ́pọ́ kékeré ara mi ó lè sìnkú ọyún fún mi. òun náà ló tún wá mú nọ́mbà lónìí. Eh. Ah, ah. sórí fífi lé mi lọ́wọ́ fi ọ̀rọ̀ ilé mi lọ́wọ́ o mo ti bó ṣe ní ìyá ń jẹ ọmọ owó pé ìyá olóò lè máa jẹ àṣé ìyá ní tó ìyá ní ìyá ní ìyá ní last wife ọmọ kékeré ni mi ìdílé yẹ kí n máa gbádùn ọkọ mi jù. oúnjẹ tó yẹ kẹ́nìkan máa jẹ kẹ́nìkan máa jẹ ojoojúmọ́ kẹ́nìkan ọmọ rí jẹ. Ah! ó tún ti máa ń lè ewu rí sẹ nígbà bàtà bẹ́ẹ̀ ni. dáadáa mi mo lọ yẹjú ẹ ní ìsìn ní ìsìn ní ìsìn ẹ bá bá mi yanjú máa ma sọ fún lórí oko nǹkan tí ó ṣe tí òfin ní kò ní wà ìwọ wọn wàá pè á wà sọ pé ìwé tá a ṣe o a ṣe wé dáadáa ọkàn jẹ pé mi ni tí ẹ ṣe mo ń báyìí mo ń báyìí náà ń wọ mú mi bọ́ọ̀bà mú o. Oh, tí ẹ wo oh, ah, mi. get ìrì gẹ́tẹ̀ mi. ẹ gẹ́tì mi nọ́mbà. ẹ̀ẹ́pù mi ẹ̀yin ah. náà ni mo gbójú ní ìgbà yìí. gbàgbé lálẹ́ yìí o ẹlẹ́lẹ́ tù rẹ́ ni èmi mọ̀

èmi ló wulẹ̀ kan èmi ló wulẹ̀ kan ìwà láyà ipò ẹ̀ ọ̀gá kékeré ẹni kí ni mo ti wá kọ́ mi ìbò ìbò ẹ̀yin náà dẹ̀ ni mo gbójú lé mi rẹ̀ yá yíyọ. Gbàgbọ́ mi gbàgbọ́ di wọn mọ̀ wọ́n mọ̀ fẹ́ ṣe yẹ̀yẹ́ mo di wọn mọ̀ tuntun kwa tuntun ká tuntun ká àpárí ẹ̀. Ẹ mọ̀ parí ẹ̀. Àpárí ẹ̀ ìwọ ló mọ̀ sáà lọ wá bẹnu ẹkún jẹ. ọmọ de wan chop my dough all the girls dey want to go contest me ọmọ ọmọ ẹlẹ́nu dey wá mi. ọlọ́wọ́ gbẹ̀gbọ́ ọ̀rọ̀. mílíọ̀n ibi tá a lọ lónìí yàtọ̀. ọ yàtọ̀. owó sì máa dùn sí gbogbo gbà lọ. a sì fàájì gidi lédi ni èmi ò jọ tà náà. àdìgbò àgbà kọ́kọ́ ń tẹ̀. ẹ jẹ́ kí ẹ jẹ́ ń wá ẹ jẹ́ mi náà sáná sọ́kọ̀. ọmọ pariwo kó tó máa wá kọ ọpọlọ rẹ máa wò. ọmọ mọ̀ jẹ méjìlá bá. ẹ sà lẹ́mìnà sẹ̀ sí ti ẹ̀sìn báyà rẹ̀ mo dénú sọpọlọ ẹsìpáyà ní ìrúkọ mi ń tọ̀ wá pákọ́kọ́rọ́. kí ló ń fà kí ló ń wí. òye mi sáwà ní ìbí. mo ń kéré nù ayé èyí ń kéré kéré kí ló tún dé kékeré báyìí kékeré ah, ah. kí ló fa gbogbo eléyìí báyìí àsìkò ní nǹkan o ṣiṣẹ́ sásìkò ilé ìwà lè lè tọ́ sí my dear ṣé àwọn àsìkò kan wá wà tí mi lè ṣàyẹ sí ọkọ mi tí mi lè kọ́kọ́ mi mú. ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò ìgbòdú yàtọ̀ sí gbẹ̀rùn ìgbà lásán ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò nílùú Ìlọrin sọ́ọ̀gbọ́n ni ṣẹ́ṣẹ́ nínú ìdàgbọ́ sásìkò ilé ìwà làwà yìí àsìkò tó ń ṣeré dẹ̀ẹ̀dẹ̀ kò sásìkò báyìí o ibi ká ń lọ ṣe pàtàkì o kó o fi ọlọ́run lé ọdún wọn lọ olórí mi ó yá ẹja wọn. olórí mi. ẹ bá fún ìṣẹ́jú kan. kankan náà ṣe bẹ. ọjọ́ láàmú nígbà ni o. Agbọn lẹ́sọ̀ owó èsì ẹ̀kọ́ lára. Kò mọ́ra. Ilé ìdá ti mọ̀ ayé lọ bọ́. ẹlẹ́dàá ti mọ̀. ìmọ̀ ayé lọ bọ́. adániwáyé ti mọ̀. ó ó ti mọ̀. ìmọ̀ ayé lọ bọ́. adániwáyé ti mọ̀. ìmọ̀ ayé lọ bọ́. ẹlẹ́dàá. ẹ̀rọ àgbọ̀n tí omi ṣáàṣì yẹn.

tẹ̀ ń gbádùn ara yín. ẹ̀yin ọmọ tẹ̀ ń ṣe fàájì. fàájì ló ń bọ̀. ọkàn yóò balẹ̀ pé nǹkan mi ṣe é. àbẹ́ẹ̀kan ni. ẹ bá ṣe sí i Thank you sọ́kẹ́lẹ́ ṣe ọlọ́run orí ìmúnú ẹja yóò lọ. Oh. mọ́níjà mọ́níjà mọ́níjà. ọ̀pọ̀ wá dé ọ̀pọ̀. mo bá yẹ sọ̀rọ̀ kan lórí mo ní bí àwọn ìyàwó yín bá ṣe fi àjàjà máa pọ̀ lóṣù mẹ́fà ọ̀lùdé bẹ́ẹ̀ ni dé yàrá wọn màá sì kó ọkọ̀ fún ọmọ rí wà nídìí bẹ́ẹ̀ bá wò sàlẹ̀ àwọn kò tó wà ń bẹ̀ ní nǹkan ẹ bá wò dáadáa lọ market bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ ní ìwà tó wà bẹ́ẹ̀ close cross bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀. àwọn kọ́kọ́rọ́ ọkọ̀ ń wádà. a kò lè lọ owó náà jẹ. àmọ́ àní wọkọ̀ mẹ́ta pé. àwa mẹ́rin o. Ah. àwa mẹ́rin lè mẹ́nìjà. làásì hm, ọ̀rọ̀ tó lọ sọ àmọ́ ọtí ń bà mí gbé pé o hm, a sì ní jìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájọ ọ̀rọ̀ ló kù hm. ah, ah. àwọn kìnìún náà kú lọ nǹkan kì í bẹ̀. kò sí wàhálà. àwọn ilé ìbẹ̀rù àwọn ilé ìbẹ̀rù sọ́kà àmútí yọ sọ́kì ìfọ̀pá yọ. àwọn ilé ìbẹ̀rù mọ́ni jọkọ́ni yóò bẹ̀rù akọ́ni yóò mẹ́rù adéòtí yóò kírèsì adéòtí yóò jókòó. ṣé wọ́n lọ́wọ́ rẹ̀ ni. ó ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ wọ́n àwọn ní tútù ibo ní ká ti gbé pàdé yín. láì tèmà láì rọkàn pólẹ́sì máa gbómi gbóná kí eléyìí ò yé mi o. ẹ máa ṣe ní pé kò yé e ṣé fẹ́ ṣàmì ẹ̀ta papọ̀ ní àbí ká máa wọ́n bá wọn ní ilé fẹ́ ń bẹ̀. dàpọ̀ ṣe èyí lè ṣèyàn mẹ́ta papọ̀ lẹ́yìn ẹ máa gbọ́ bàbá olóyè ìtọ́jú pé àwọn ọmọ tí òótọ́ yìí gan ṣe jù bẹ́ẹ̀ lọ ìyẹn gangan ló ń pè ní tírísọ̀m tó bá ṣe ń já bàtà yín lẹ́yìn lẹ́yìn náà máa já tara wájú lọ. èyí ò pọ̀ a tún já bàtà a tún lò ó dákun bá wọn ẹni wà lẹ́nu. mò ń bọ̀ bàbá olóyè ẹ má ì ti bẹ̀rẹ̀ o èmi ni màá start o. eléwo tún náà wọ. mánìjà ní kí wá join wọn wọn ní kárìn kápọ̀ iyẹ ló ń yẹ ni. mọ́níjà náà ló tún ní ó darapọ̀ mọ́. bẹ́ẹ̀ni. èdè ẹ mọ̀ àgbà dákun kí lorúkọ eléyìí mẹ́ta tó sọ lẹ́ẹ̀kan. tírísọ. kí láwa pé onímẹ́rin báyìí. two aside. ah ẹ mọ̀ jà sí ibà mọ̀ jà sí ibà ọ̀ padà lọ́ba mọ́níjà sọ fún pé mo ní ẹnìkan ìjẹ́kílẹ̀ fẹ́ kó náà mọ̀ fọwọ́ mu wọ̀ kó mọ̀ sáyẹn rẹ̀. balẹ̀yẹ̀ rárá ẹ̀yin kọ̀kọ̀ gangan ni mo fẹ́. bẹ́ẹ̀ ni ọjọ́ máa ẹ̀ ẹjọ́ yìí ń pọ̀ ni. ọwọ́ ẹ̀yin kọ̀kọ̀ gangan ni mo fẹ́. Ah tani yẹ tani yẹ burú ọgbọ pé mọ nǹkan látàárọ̀ ni. Ah, bàbá ah, ẹdúró ẹdúró ẹdúró kí ló dé kí ló dé ta lẹ fẹ́ rí bàbá. ẹ ẹ wọ́n sọ fún ọmọ mi ọmọ mi mọ wá béèrè ọmọ fẹlá aya aya ọ̀gá rẹ. Ah, ẹ má bínú bàbá ẹ mọ ṣùgbọ́n ṣé ẹ ti pè mọ́ níjà àná ń pè wá. ẹ ẹ ti pè mọ́ níjà ẹ wò bàbá ṣe rí kẹ́ ẹ tó débì gan ló yẹ kẹ́ ẹ ti pè mọ́ níjà rárá rí máníjà nìkan ló lè fàṣẹ ẹni tó lè wọlé sínú bí o tí wọn bá sì ti fàṣẹ lẹ àlè dán wọlé só ti yé yín bàbá. ilé ọkọ ọmọ mi máníjà ṣé máníjà ní fẹ́ ni. ẹ wò bàbá ṣe rí tẹ bá sọ̀rọ̀ lónìí dọ̀la ìlé jẹ́ wọlé láyé ẹ tẹ́ ń béèrè gan tiẹ̀ sílé ẹ wò ó dàbò bàbá. kò ní dà fún lórí burúkú ọmọ ìsàlẹ̀kùn ṣé ọ̀rí pé wọ́n lẹ́rù ni bàbá rẹ̀ o lẹ́rù kù ni olórí burúkú ọmọ. nígbà tí n bá pe ọmọ Fẹlá nìsín ọ rí i yọ gba agbada òsì ti ń bẹ lọ́rùn rẹ. kí ni gbogbo orí burúkú yìí kí ló máa gbogbo sí i. ọ̀kàrì ọmọ ọkọ ni bàbá. ṣọfẹ́ sọ́ọ́rì burúkú ṣá. ọlọ́run ní dáadọ́ orí burúkú yà kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, òun bí wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ bàbá ní bàbá kò sí mọ́ta yẹn ṣé wọ́n sọ pé bàbá mi làwọn. ẹ ọ sọ bẹ́ẹ̀ fún mi náà ṣùgbọ́n ọ̀rọ̀ nílé yìí ọ̀rọ̀ nílé yìí wà pé mọ́níjà òfin nílé wà pé mọ́níjà pé mọ́níjà. kọ́ ọ bá fa ni ó. ee mo bàbá bọ̀ bò tí ní alábàgbé èèyàn ṣẹlẹ̀ kéékèèké máa ma gorí ẹ̀ báyìí kí ni gbogbo ní burúkú yẹn ó wá sí bàbá mi mọ́ta ó sọ pé kàmá tó máa ń níjà. bí ọba wọ ọkọ gbaṣọ lọrùn wèrè. Ègùnmọ̀rẹ̀ má mà já sí àyàn àná ni o. Kó ẹgbẹ́ jẹ́ kílẹ̀. Ìyá wa, ìyá wa. Mọ mọ mọ tí mo bí, mo ṣe wèrè fún. Ó yẹ kí ẹ ti pè é. Ẹ jẹ́ sọ kọ́kọ́rọ́ nù ni. Ẹ dádì. Mọ́ bàtà wọn gbọ́. mo ń bọ̀ sà mo ń bọ̀. wọ́n ní pé ó dàn. Ah, ṣé ọ lè pàṣẹ fún ni. òun pa mí o. mo ń bọ̀ sà. lórí pẹ́ńtà sí wa ni o. ó ṣì lọ jàre. ah dadi hm? ẹ pẹ̀lẹ́ sá. ah no no ẹ ṣì gbé sílẹ̀ ẹ ṣì gbé sílẹ̀. Hm? kí ló tún dé. ẹ ṣì dúró ṣe rí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ilé tí mo ṣàlàyé fún yín lórí fóònù ọ̀lẹ́rì yẹn tí mánéjà ò bá pàṣẹ ẹ lè wọlé. láìsí lọ́gbà ẹ̀wọ̀n. ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ṣé kò ṣáà sí nǹkan tó lè fọ nínú báàgì. èmi ọmọ. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ kàn jókòó ẹ jókòó síbi báyìí kí n jókòó síta. ẹ máa ń má ṣẹ̀ṣẹ̀ pè wọ́n mo máa ṣàlàyé fún ọkọ mi pé ẹ ti. ẹ ń pè wọ́n báyìí. ẹ ah. jókòó náà wọ́n tán bá délé náà lè máa ṣì lè wọlé màá kàn pè wọ́n kán lè tètè dé. Olódùmarè o ah, nílé ẹyẹ ọkọ ọmọ mi. ẹ wá jókòó báyìí. ẹ jókòó ní kí ṣe pé ká dúró. ṣé kí n bá yín wá ga bàbá. kò dá fún bàbá ẹ. ẹ má jà ah, ẹ jókòó bàbá yín ọlọ́run wọ́n da bàbá rẹ̀ dúró sẹ́nu ọ̀nà wo lórí bú ọmọ yìí. bàbá orí ẹrù yín wa ló wá yẹ kẹ́ jókòó sí. orí ìyá rẹ ni màá jókòó sí ọmọ àlè. Ah!

eléyìí bú ọmọ kan bẹ ní ẹnu ọ̀nà géètì tó wà gbádá báyìí wọ́n ní ní sí géètì ìjẹ́ sí géètì o lọ́ba sọ fún mi pé èmi ò lè wọlé pé ẹ mẹ́nẹ́jà ò sọ pé kémi wọlé wọ́n ní wèrè wọ mẹ́nẹ́jà ń bọ́ sẹ́lẹ̀ sẹ́ni bí ni sẹ́ni mẹ́nẹ́jà pé n ò pé pótókọ̀. mẹ́nẹ́jà. kò yé wọn ni ẹ̀dẹ̀ kó kálẹ̀ yé wọn bàbá ẹ káàbọ̀ sí dáadáa rẹ. ó jàre. ètè ráàyè ké òtún àsìkò tó láti ké báyìí. ẹ jọ bàbá ṣe é rí ayé tá a wà yìí bá a ti ṣe lé kọ́nyọ́ ń ṣe ń bò mí èsì wa ti dé láàbí àárín. ṣe é rí ẹni àlejò tó bá fẹ́ rí olówó orí mi there an information. wọ́n á jẹ́ ká mọ̀ pé wọ́n bọ̀ ìgbà báyìí ni mo bọ̀ ọjọ́ báyìí máa lò àsìkò báyìí máa dé tí bọ̀ wá sí rè a gbọ́ kankan wọ́n kàn ní bàbá ìyàwó wà lẹ́nu yìí fókèlè kálọ́ pé fún wa ní information ẹ má jọ wọlé ńgbà lọ. ẹyin ẹ má sọ ń jókòó ọmọ dání ọtí dání jókòó ah. bí. ṣùgbọ́n àṣẹlẹ̀ ní pé bàtà wa jíròrò lọ jíròrò bó tọ́mọ níbẹ̀ sí bẹ̀bẹ̀ àníkún ti kẹ́ wọlé lọ́rọ̀ mi yé next time ẹ bá fẹ́ wá ẹ tètè send information mo fẹ́ wá rí yín o ìjọba yìí sì lò ìjọba yìí ni màá kú o àsìkò báyìí ni màá dé o kò jù báyìí lọ tí ẹ bá ti yẹ bẹ́ẹ̀ àtúnfìyà jẹ yìí o. a ah! ìgbà kẹ. títà eh. olùgbò pé. no eh, bàbá mi wọn kì í ṣe tíjà. kí ni. mánéjà ni. mánéjà ni ààrẹ rẹ sẹ́lẹ̀ iṣẹ́ mi ti sọ wà yìí ni. kò yé ah! kò yé bàbá rẹ kò mọ ọ̀rọ̀ sọ tá a bá jẹ pé kò bá mọ dọ́tọ̀ rẹ bá sọ̀rọ̀ bá bẹ ọmọ ọ̀rọ̀ sọ. ẹ wo tí ẹ bá sọ sọ̀rọ̀ tí ọ̀gá sí i wọn náà yóò ah! èmi náà ni wọn pàṣẹ gbogbo ẹ̀nà. àmọ́ àmọ́ mẹ́rin kan bí láti kọjá ayé rẹ̀. ó sì lu mánú. ẹ̀mí ni jẹ́ máa lu. ẹ bá fẹ́ gbogbo owó tó yẹ wọ́n san fún ẹ gbà kó nǹkan ẹ wà dá kó tó kọ wa kó ṣeéṣe. kí n tẹ́ wọn lọ rábàbà ní yóò ní ìjọ rábàbà ní gbẹ̀rẹ̀ tọrọ ọmọ yìí. bẹ́ẹ̀ni n bá tọrọ ọmọ gbogbo nǹkan lówó orí mi sàn àtẹkọ fún yìí sẹ́dọ̀ nípa wa àti fẹ́ràn yìí lẹ́ẹ̀ta protocol wa kò ṣeéṣe mo bá bàbá rẹ sọ̀rọ̀ o bàbá rẹ ò mọ ọ̀rọ̀ sọ tààrà mo bá bàbá rẹ sọ̀rọ̀. èmi ní wọn ọmọ lọ́sọ̀. ẹ kú oríire o ẹ má kọjá kò sọ fún bàbá rẹ kàn jẹun máa ń dìgbé mi kọjá mọ́ o. Hm? ẹ jẹun ní. yóò bu oúnjẹ kó wájú mi. àwọn tó palẹ̀ mọ́ ní ìsinmi ẹ̀ dé. yẹ tó bá ti dìde. tí wọn ti yọ lórí oúnjẹ jíjẹ yẹn. owó lórí o lórí ìlú. ẹ káàbọ̀ sáàrin wa ẹ yín balẹ̀ ilé ilé yín gbogbo ibi tẹ bá rìn sí ló lé tí mo níjà di sí. ẹ má ẹ pàdé wọn

àwọn ń sinwin gangan. torí mi ní àwọn. wọ́n palẹ̀ mọ́ àti wọjà. gidi. bẹ́ẹ̀ lè mi ò wáyé ayé mọ́jà bí wọ́n ṣe wáyé ayé mọ́jà kó tó máa pariwo lórí ìṣe lásán máa bọ̀ wọ́n ti ṣe ẹ̀yìn. wo kàkà tí mi bá fi ní ìlò ilé nínú ilé mi ìsìn bá bá ọbẹ̀ nínú ọkọ̀ títí máa wúlò fún nínú ilé. Ah! ìṣe ah! Ah! ẹ ní làákàyè ni ẹ ní baba mo sì jókòó sí àyìn ẹ ẹ ń pariwo bí ajá ń bẹ̀ fam. bàbá ṣe ìwọ wèrè ó ní sọ ṣe ilé òkúrú ẹ̀yìn náà mo pa iná ní dúró mi rí abẹ́fẹ́ ṣọ́kù. àgbàlagbà. ẹ wo nǹkan tẹ ẹ bá wà nílé yìí kẹkọọ jùmọ tẹ bá lọ gá sí tẹni nínú ilé tí mo bá gbá yín lójú wọn á dín àkàrà yín ní àlàmísì tó ń bọ̀. wọ́n bu ọyẹ yín náà máa dín àkàrà wọn lálàmísì ẹ máa jẹ́ kí orí yín pé o ẹ gbàgbé pípẹ́ ọmọ jẹ́ last wife mi ò wá fi bàbá mi ta yín bí o any one of you ó sọkàn sí anybody nínú ilé tó lè mú jù sí bàbá mi ó máa jẹ̀ṣu ni tálẹ̀ bá jọ̀bẹ̀ tẹ́ ìpẹ́wọ́ ẹ fẹ́ ṣòfò ṣá ẹ fẹ́ fọmí já ẹ ẹ fẹ́ sákúrò ń bí tọmọtọmọ ni àbẹ́ fẹ́ ṣòfò. ẹ má wọ kó lọ́nà bó ṣe kúrú lọ́pọ̀lọ́ ẹ ṣe kúrú sórí má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ ọ̀nà ìbúkú tó mú wá sínú ilé ọ̀pọ̀ ẹ̀ kò ní yẹ bàbá ẹ̀ kò ní yẹ abọ́lá ìbúkú ni ẹ̀yìn ọ̀dà fọ́kànlélẹ̀ ìṣá tá ló bá sọ̀rọ̀ ṣọ́ àrẹ. arábù ọmọ ọ̀dẹ̀ bàbá ọ̀dẹ̀ ẹ wò ó bàbá ìṣẹ́jú kan péré ló kù fún ìdẹ̀ máa ṣẹ̀sìn kẹtọ wá ṣẹ̀sìn ẹ̀sìn fara ni máa nà yí jáde ní àgbà òkú tẹ̀lé tó tẹ̀lé. wà á ti máa gbọ́ bàbá wà á ti máa gbọ́ olùgbọ́ yẹn wà á láì já yí wà á ti máa gbọ́ sí júlẹ̀ sí máa ń nà jẹ́. wà á ti wẹ̀ ẹ́ fún àjà náà máa ń wẹ̀ ẹ́ sọ́mi sọ́mi tí ẹni bá jọ wò ìwọ àlọ́ àlọ́ kọ́tà ti ṣe máa ń pẹ̀ gbogbo pọ̀pọ̀ ṣèṣe ọjà tẹ́ ẹ̀ ná látàárọ̀ gbogbo ariwo tẹ́ ẹ̀ ń pa bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mọ̀ orí òkè ánilẹ̀ wà yìí ibẹ̀ lẹ ti ń tajà wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n níbẹ̀ ṣe ń ṣe nìyẹn èmi náà tún wá dé mo tún bá bẹ́ẹ̀ tún ṣe bẹ́ẹ̀ lójú mi mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí mi ì bá sọ̀rọ̀ èmi ò lè jẹ́ kẹ́kọ́ mi lẹ́yìn ọ̀kan torí èyí tí mò ń wò yìí bẹ́ẹ̀ ṣe dúró yìí ẹ̀ẹ̀kọ̀ kí náà ṣú láago kan ọ̀sán ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní má fi oko mi ṣọ̀nà ìdí ni mo máa kọ fún yín kí ló dé náà bẹ́ẹ̀ ti ẹ̀rọ lárí tí ìran yóò gbé ilé ayé ṣe nǹkan rere ẹ̀dẹ̀ ti wọlé ọlá ẹ ti wọlé ọlá ẹ fọwọ́ yín síbi tọ́wọ́ ń gbé ẹ jókòó ara yín jẹ́ torí ohun tẹ́ wáyé wá ṣe ẹ̀ rí ṣe ń bí ṣùgbọ́n ẹ̀ náwó ẹ̀ ń wọṣọ ọmọ tó yẹ kẹ bí ẹ̀ rí yẹn rò èyí tẹ́ ìró yẹn náà dà ẹ jókòó kẹ́ máa kó sínú ẹ wò ó mo ti dé o èmi gan ti rẹ́dì fún yín báyìí kí ló dé àwa náà gbélé ọkọ rí ó gbélé ọkọ mo dẹ̀ mọ bó ṣe ń ṣe ń lé ọkọ ibi ìṣe ṣe jáde jàti rádaràda tẹ́yìn ṣe yìí níbí. ẹ má wọrí kò sí wàhálà mo ti dé mo ti dé sí yín lọ́rùn ẹ bẹ̀rẹ̀ àjọ máa bẹ̀rẹ̀ ni tẹ́ bá gbé àjọ máa gbé ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ló dé wàhálà yín pọ̀ o wàhálà yín pọ̀ gan o kí ló dé tí wàhálà yín pọ̀ báyìí gan-an. ọ̀pọ̀ ọ̀pọ̀ yéye ṣé ẹ ti rí èyí ẹ àdàgbà má dààmú tí wọ́n ń pè nọ́mbà wánù àwọn wèrè ẹ tún mú nọ́mbà nínú wèrè tẹ̀ sìn ẹ ní yẹn ọmọ gbogbo. ẹ gbẹ́ni mo lè sọ̀tọ̀ rẹ ẹyin ìran kí rẹ̀ ta ló pè yín sọ́wọ́ nínú ilé mọ́. ẹjọ báwo ni ti ń ṣe jẹ gangan mo fẹ́ mọ̀ ìyàwó àjókòó wọn ń bá wa sọ̀rọ̀ àlùbáríkà èyí sọ̀rọ̀ ọ̀dọ̀ ti lẹ́nu ẹ̀yà wẹrẹ ni ah, ah, ó wọ̀ mí ni. ayé ni a da number one ayé ni a da o ah, bàbá olóyún burúkú àbùnú ni ẹ̀gọ́ ẹ̀fẹ́ ni wọ́n ra ìyá ọ̀nà lànà tó máa lọ jókòó sílé ọkọ ẹjọ́ nítorí ọlọ́run èwo ni ti bàbá ọ̀dẹ̀ bàbá àbúyín tó wá jókòó sí ilé ọmọ ẹ wọn jẹjọ nítorí ọlọ ọmọ yín ò yẹ kó pa ẹ wá jókòó rí burúkú ẹ fẹ kẹkẹ àgbà ẹ jẹ onílé ọkọ ọmọ yín ọmọ yín burúkú ni ẹ túkì mo fọ bẹ́ẹ̀ bí last man ẹ ìwọ sọ pé ìyẹn ní èmi ò pa kí ni ẹ bí mo ní kí wọ́n bẹ̀ mójútó. àjọ àjọ ẹ̀yìn ṣẹ́yìn bá ìwọ ọ̀rọ̀ mi. ibi bá wọ́n ọ̀jẹ̀ èpè mi. ìyá ẹni máa ń sọ̀rọ̀. ẹgbọ́n sọ̀rọ̀ mo láìkí ẹgbọ́n sọ̀rọ̀ ó yá ẹgbọ́n sókè dáadáa kẹbẹ̀rẹ̀ kẹfà kógùn kógùn náà bí okùn ṣòkòtò kò sí wàhálà ẹgbọ́n sọ̀rọ̀ ẹgbọ́n sọ̀rọ̀ ṣe rí pé orí yìí ti burú. mo jẹ́ tí wọ́n mi. ẹ̀ ń bú bàbá àgbàlagbà ẹ̀ lágbàlẹ̀ ni tẹ́ bá lágbàlẹ̀ ẹ̀ máa bú àgbàlagbà yìí. àwọn àgbà tí wàá ń ṣe rádaràda báyìí. ó ń ṣe rádaràda ṣe tún gbọ́ wọ́n dẹ̀ pé nọmba one ó tètè sọ pé òun ò kì í ṣe nọmba one nọmba gbẹ̀yìngbẹ̀yìn ni ẹ́ n tó yàn fi jẹ́ nọmba one ò sí lọ́wọ́ ẹ̀. ó ah, sọ ó ronú débẹ̀ àbí ẹ má wọrí o èmi ò ní problem pẹ̀lú yín nígbà tí mánéjà tọmọ mi bá dé màá fi ẹjọ́ yín sùn á bá mi dá sẹ̀ríà ẹ sá kọlọ́bà kọlọ́bà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ sá kí ni ẹ sá kọlọ́bà kọlọ́bà ẹ máa sá. wẹ̀rẹ̀ náà bá wọn aṣọ lè bẹ̀rẹ̀. Ah. Ẹlẹ́dàá ti mọ̀. Ẹlẹ́dàá ti mọ̀.

bábẹ̀ ẹ bá sọ ògbónù agbọ́sápò èdè bébí ni bá kú ọ̀nù ṣe ìṣẹ́bù ṣe ẹ ti jẹ́ ayọ̀ ikú ti ga olówó orí mi ẹ ní mòsì. ẹ̀yin ọ̀dá èèyàn mọ̀ tí a bá sọ pé ẹ mọ̀ òòṣà òòṣà ló jókòó yìí ẹni tí gbogbo ayé ń wárí fún bàbá olóyè rẹpẹtẹ ó tún jọ gbẹ ẹsẹ̀ ní kírun lábẹ́ lẹ́mu àga mo ń gbádùn yín. mo kàn ní kí n bèèrè lọ́wọ́ yín pé kéèsì ẹ bá tún ní ẹni tí ká ẹgbẹ́ mi ọmọ kí lè sì fẹ́ sí o. Thank èlò ni wíwá báyìí. gbogbo drinks tẹ̀ mu bíi eighteen thousand. eighteen. bẹ́ẹ̀ ni sir. Ah, so pẹ̀lú àwọn oúnjẹ àti everything that's like forty six eight hundred altogether. ayi lórí kankan ah ẹyẹ náà sì bẹ̀ fi yé ah, a tún lọ bèmí ìlú mo ní jàdà kó wá sí wàhálà mi. mọ̀ ń jà wà ń mo ní jà wà ń tà. mọ̀ jà lọ jà ń tà kí ni ìfẹ́ ta. àwọn ọmọ àdúgbò dúró ń ta àwọn tẹ̀lé pé máníjà fẹ́ jà. ó sì dìde láàmú àmì ẹni ọmọ ẹ bá ṣe ń jẹun náà kúlẹ̀ àmì ọmọ ọdún ọmọ mi ń bọ̀. We don't know where to go. All I know is that. anymore. I don't understand. <laughs> ó jẹ mi ó jẹ èmi lélẹ̀ ẹran kan wà ní. ló kẹ́ran mẹ́rin sí iwájú bàbá ẹ̀ nínú ilé ọmọ mi irú àṣàkáṣà wo ni. àmọ́ mi ṣé bá lè jò ní dáàdì mi wọ́n wá kí wa ni ẹ̀yin ìwé ojoojúmọ́ lẹ̀ ń jẹun kò sí bàtà kì í jẹun nílé so you can just uh, you can manage this na at least. ẹ ẹ mo ṣẹ̀ wá ní wípé ò lẹ́kọ̀ọ́ o ò dúró gbẹ́kọ̀lé o ò dẹ̀ rẹ́ni fún ẹlẹ́kọ̀ọ́ rárá o bẹ́ sí gbòòrò ni. tó bá bẹ̀ẹ̀kọ́ mi òun máa sọ̀rọ̀ bó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ òun ò lọ sọ jáde lẹ́nu. nínú ilé ẹ̀kọ́ mi. ọmọ mi ẹni sùúrù ò láìpẹ́ ilé ẹ̀kọ́ tèmi lèmi náà wà yìí nà. tọ́wọ́ lè tẹ́tù mi ẹ̀ lè bú mi ṣé wọ́n máa yọ̀rọ̀ sí bàbá mi lára lórí ìjókòó ni ẹ lè lè gbé sáyẹn ìlú ọjọ́ mi o. Ah! mo gbá yàwó ọmọ rẹ lé. mo gbá lórí ẹran. bẹ́ẹ̀ ni mo tó bẹ́ẹ̀ láti gbà. ọ jẹran rí mi. èmi ò mọ fún yín bóyá yẹn ẹran jẹ yín. ọ tiẹ̀ wá bẹ̀rù aràn gìnìsà. kí n ti yín. tó o bá tún sọ kankan bẹ́ẹ̀ o n ó ah! kò búlò bọ̀ ọ́. àwọn wo. ẹ èmi. èmi gan kò bu ẹ. ẹ̀ ń pagbo yín ẹ̀ gbágo ẹ̀ gbágo ẹ̀ túpẹ̀ padà ẹ̀ ṣe kọ́kọ́. adájọ́ ah, tuntun kò kúrò lọ́dọ̀ mi lèmi ẹ̀ṣẹ̀ dé ìjẹta ni. ẹ travel kò wá sí network níbi tẹ́ ẹ lọ. kọjá tí mo ti ráwọn ọkọ̀ ọ̀gá ẹ̀ ṣé mi ìmọ̀ pé tí kì í ìkara wọn á tẹ̀lé àti rádíò tí one two three four ẹ̀ẹ́kàdé mọ́níjà ó sì fi wá lẹ́nu lè sọ́dà báwọn. Ah, ah, ah. tálẹ́rọ ìwà tó dúró tì ojú iná fẹ́ ìgbójú tí mo fẹ́ rí rí sáyà rẹ nu ọtí ẹ lè fẹ́ rú ilé àmọ́rú tó ọmọ ń jẹ arábìnrin bò ní ẹ̀ ńlẹ̀ ẹ̀ lọ́sọ̀wọ́ mọ́níjà lọ́sọ̀wọ́ ń tà jẹ́ bò ní kí ló kọ rẹ̀ ọmọ ṣàléwà bẹ́ẹ̀ ọmọ ṣàléwà bẹ́ẹ̀ ni <laughs> ọmọ rẹ wàá pọ̀ o. igi tára yàgbó òṣùmàrè ọ̀run ọmọ ṣàléwà yẹ̀yìn o ikú gbọ́dọ̀ pa mí ọ̀gá mi o mm. ọ̀dọ̀ agbẹ̀yìn bá mọ ìhà tẹ́lẹ̀ yìí fi ń sùn lọ́ọ̀dẹ̀ ó kúkú dayọ̀ ọlá mm. ọ̀dà mm. ẹ̀dẹ́gbẹ́ gbèsè rẹ̀ ọmọ ẹ̀fẹ́ ṣe gbé. <laughs> ọmọ ṣàléwà yóò wù mí kọjá ya ọlá bóò ni kò burú ah, ọmọ gbádùn ọmọ gbádùn mi o. eléyìí ẹjẹ àjọ ọmọ rà àdúgbò òwò akọ máa ń wọlé wọ. mo ka oyè mi fún kọ́ lè mọ̀ pé mo gbé wọlé. wọ́n fẹ́ mi ní gbòòrò wọ́n ń wá mi èmi ni wọ́n fẹ́ rí wọ́n ń wá mi. wetin bí kókó ọ̀rọ̀ mi wọ́n sọ ní gbòòrò. ọmọdé wọn ń jọ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ojú mi rówó rọ̀ wọ́n nínú ilé ìṣèlú a níṣẹ́ ni bàbá àyà tó bímọ òfò tó bímọ àdánù tó bímọ tí ò gbẹ̀kọ́lé tó bímọ jákujàku tí ò ṣe rí mọ́yàn tọkọ̀ panéjì. wọn láwọn ọ̀dọ́ mẹ́rin ilé ìlú wọ́n ṣe wà yìí ọpẹ́lọpẹ́ pé èèyàn wà nílé. bàbá olórí burúkú yìí ó lu ẹ̀ṣẹ̀ sí mi ọlọ́run ní káwọn èèyàn wà nílé. mo ti láwọn pé bó ṣe wà yìí ẹ tàgà fúru là lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí o. àjọ yẹsẹ̀ ni o. ẹ kọ́ ọ́ ní àjọ lọ mọ́lẹ́ ti yẹsẹ̀. àná yín. ẹ wo kò ní da fáànù ayé kò ní da àjọ lórí burúkú wọ́n ṣàpàdé wò ni àjọ títí ẹ̀ ti bàjẹ́ wò ni ọkọ̀ wá sí ní ọkọ̀ ọmọ ẹ̀ obìnrin wò ni tẹ̀lé abúlé tẹ̀lé pàdé ẹ jẹ́ kéyìn wọlé. akọni àṣẹ ni mo fẹ́ kó torí mo ti jẹ́ kí bàbá yìí mọ̀ pé o tó ṣe lé ní àṣemọ nìyẹn wọn ò ní sùnrùn lé ìlàlẹ̀. Ah, bẹ́ẹ̀ ni ẹ ní sùnrùn lé ìlàlẹ̀ ìfẹ́. kẹ́sì mọ̀ wù ọlọ́run ti mọ̀ pé mẹ́ta la yà àbí gbọ́dọ̀ mọ̀ jẹ́ kí n tó wọlé ìlé mi ọlọ́run ti pèsè ọmọ mi fún mi. Ah, ah, akọni. ọlọ́run máa ń ṣe nǹkan rẹ̀ láyé ọ̀tọ̀ ni ara ọ̀tọ̀ ìgbà ọ̀tọ̀ lásìkò ọ̀tọ̀ ni ó máa ṣe nǹkan rẹ̀ ẹ máa wo nǹkan o lọ́mọ tó yá ìjọmọ ọmọ rádaràdà yìí. sóòótọ́ ni. ọlọ́dà ní kí ni. ẹ ẹ ẹ dákòó sùn ẹ dákòó sùn ẹ dákòó sùn ó ní ẹ̀sùn àbíbò wa ni ó ní ẹ̀sùn náà mú. Ah. èmi ni ìyá ẹ ọmọ dáadáa ah. ọmọ tó rẹwà ó rẹwà ó rẹwà ọmọ tó dùn ó dùn ó dùn ó dùn odù tí odù pa eh. tí ọba mọ wọn wẹ á bá gbà jẹun. ẹ má kí ló ṣẹlẹ̀ wọ́n nǹkan ọ̀pọ̀ ló bẹ́ẹ̀ ṣe ń jókòó ni. lójú ayé ẹ̀ báyìí òòrè wọn ìgbẹ́ kòtò kan sí ẹ̀sìn pààrọ̀ ẹ báyìí ó ah, rí pé tiẹ̀ ti tà ah, ọdún ẹ̀ ti wá bólú lẹ̀ pátápátá báyìí. <laughs> nǹkan tán sọ wọ́n ní kẹ́ máa lọ àbí mo sọ fún yín tẹ́lẹ̀ pé bá padà tẹnu lé ẹ tí àbẹ̀ tẹ̀. ṣe sí ọ àsìkò tí mo ń lọ nù <laughs> mo ti kọjá límìtì báyìí mo bínú ọ̀rì fọkàn rẹ balẹ̀. ọmọfẹlá. ọkọ mi. èmi ló tún ṣe ń hàn yín. ta lọkọ rẹ. Ah, ọkọ mi mo ní kí n wá bá ẹ kájọ sọ̀rọ̀ yìí ní tùbínùbí ni gẹ́gẹ́ bí lọ́kọ-láyà tá a jẹ́ kí n tẹ̀ bẹ́ẹ̀ pé kó má bínú. ẹ dákun ní ìwọ àti ta ni ah. ta ni lọ́kọ-láyà láàrin ìwọ àti ta ni ṣé ìwọ ò mọ̀ ọ̀rọ̀ kò gbọ́pọlọ rẹ jáde pé ìtọ́ tó bá tẹnu rú àwa ìbóde kò tún lè padà síbẹ̀ mọ́ ibi táwa bá sì ti kí wọn kó dàárọ̀ àìtún kí wọn pẹ́ ẹ̀ka lẹ́ńbẹ̀ ojú mi dáadáa tẹjú mọ́ mi kó o wò mí rè n ò fẹ́ rí ọnú ilé mọ́. Ah. kọ́ jáde jáde kúrò bí n ò fẹ́ rí ọmọ olùsí. akànnì adéòtí ọmọ mo bá dé kẹ́. Ah, ah. ọkùnrin ló ń ké sí. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tí èpo ẹ̀gúsí tèmi wá fẹ́ dohun àìjírí lọ́dọ̀ tiẹ̀. Ah, ah. ṣé nǹkan tí mọ́mí ṣe fún mi dànù. títí wọn àti bàbá rẹ tẹ ẹ parapọ̀ tẹ ẹ sí túmọ̀ pọ̀lọ́ wá. kí ni níwọ̀n tí mo mọ̀ bí ẹni mowó mo mọ nǹkan tó ń ṣe ẹ o. kí ló ń ṣe ọ. wá gbọ́ o èmi kan ti màṣírí ìbọn igi náà ti ṣe nítorí sẹ́nẹ́kọ́jẹ́ tó gbé wálé torí ìyàwó tuntun tó fẹ́ fẹ́ ìṣiṣẹ́ báyìí sí èmi èmi ọmọ fẹlá. ṣé ò wá tó torí o. kò tó torí. kò tó torí ọlọ́run ti pààrọ̀ rẹ ni. ṣé bí wà rádaràdá tó ń wù tí mò ń pa á mọ́ra láti yẹ ẹjọ́ yìí lọ́lọ́run ṣe mọ̀ọ́mọ̀ pèsè ẹlòmíì lẹ̀ kí n pààrọ̀ rẹ. àrọ̀ ló déhùn mo ti pààrọ̀ rẹ. àmọ́ àṣìṣe ń bẹnu tó wí o. tó o ní igi náà ìbẹ̀bọ̀n mm. láti jọnu àwọn ọ̀bọ̀n ìbílẹ̀ nu. wọ́n ó jẹ́ bèrè ni ìrìnnà irọ́. Mm tó o bá wá sọ́ra mm-hmm. ìrìn gbóná jù ọ. èmi ká yóò jù ọ jáde inú ilé mi mm-hmm. bí mo ṣe ń wọ̀ yìí n ò fẹ́ òru rẹ mú mi òǹdó òru mú mi mo ní o jáde inú ilé mi àfihàn ìta. <laughs> akọni wàá bọ̀ o ṣé o mọ̀ pé kúrò lé mi ò kì í ṣe kúrò láyé ṣá. ọ lè kúrò láyé fún mi o hmm? bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ mo wí. ojú mi dáadáa èmi kì yóò kúkú tàbí kò ṣe níye ah. ṣùgbọ́n wọn wàá gbélé gbọ̀fà láì wo. lémi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, ọmọ fẹlá níwọ ìmọ. o ti ń gbọ́ hmm. kó dẹ̀ máa gbọ́ ó máa gbọ́ gangan. ipe ó máa dúlẹ̀ sí ẹ. ń gbọ́ ń gbọ́ náà ń gbọ́ gbọ́. wọ́n bí wọ́n bí wọ́n sí ọ̀rọ̀ rẹ ọmọ bàbá òfò níwọ ìmọ. lémi èmi lọ́ọ́ halẹ̀ ẹ mọ́. àní ń wo ìfẹ́ rí ọmọ. ìwọ ń ọ èmi. àkókò ah, mọ bí o ti bá wọ bóyá ìsìnkì iwájú ló ń lò. a ah. sì kẹ́ ọ̀rẹ́ ọmọ ọmọ wọn gbà ọmọ olórí. mọ́kàn pa bàbá rẹ ọmọ bá fẹ́ òfò olè ìyá ó yóò jẹ bàbá rẹ òfò lọ́ọ̀sì. ọmọ kan wá bá ti já kínní kéńtù ara ẹlẹ́dàá ti mọ̀. kí máa ayé la bọ́ra ara ni wáyé ti mọ̀. mo sì lọ dá mi lọ ṣé ń wọ ọlọ́run parí ṣe sára rẹ̀ ọmọ sálíwá bẹ̀fẹ̀ àyà ọ̀la mo fẹ́ kó mọ̀ fi hàn lórí ìkórè fún gbogbo ayé bọ́lá mi ṣètò ara rẹ̀ kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àyà ọ̀la ni gbọ́rù táwọn ará bí o kò sí tí wọ́n fi ọ́ sí ìyá kan ní bẹ lẹ́yìn rẹ̀ bí ike fọkàn rẹ̀ balẹ̀. òótọ́ lẹ sọ lóòótọ́ ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀ kí n má parọ́ àmọ́ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé fún mi sìn ọkàn mi sì balẹ̀ ẹ̀rù ò bà mí mọ́ èmi náà wá fẹ́ fi dá yín lójú wípé nígbà tí n bá gbọ́ ọlá yíyọ dé ìpele kan ẹ̀yin gan gbà wípé aya ọlá lẹ fẹ́ lóòótọ́. sáàmù gbádùn lọ kó sí tí ó ṣe ọ ìlà ò lè rìn ọ ọkàn rẹ balẹ̀ nítorí bá ti bẹ sáàmù béèrè. ẹ àkànní kí ni nǹkan tá a wá fẹ́ ṣe sórí ọ̀rọ̀ bàbá máníjà báyìí. Hmm. tí máníjà. Hmm tí bá kàn ń wò wọ́n ẹ̀rù wọn máa ń bà mí wọ́n tún ṣe ṣe pẹ̀lú àwọn ìyáálé gan ó tó kẹ́rù wọn báyàn. ẹ ò wò tó bá jẹ́ ti mọ́níjà ni ìjọ Ọ̀yọ́ ni onírúurú ìlú àṣírí. ayé la bá. àròdè ni. àkànlé. ohun gbogbo ohun gbogbo. Mami, mami, kí ló ṣe yín? Mami, ọwọ́ bàbá mi, bàbá bí ó ti ẹni olóyè, ọlọ́ọ̀kú ẹ̀yọ̀ mami tẹ̀jẹ̀ kò yé mi ọ̀rọ̀ ọlọ́jọ́ ń bọ̀ mi, mami tẹ̀jẹ̀ mami ẹ̀yọ́, ẹ̀yọ́. Kí lẹ́nu ṣe ìyá kan ni? Máa mi mọ́mí pẹ̀jẹ̀ mọ́mí ẹ̀yọ́. mọ́mí ń po ẹ̀jẹ̀ bíbọ́ ah! mo kẹ́rin ọ̀dà náà wọ́n kàn yín lára sí wọ́n kàn yín lára sí sí. Mama, I need a ló kà fàyà bóyá kí ló ṣẹlẹ̀. kò yé mi náà òdìdí mo máa pọ̀ ṣubú ni o. Ah, kò yé mi bó débi tí mo ní mo pè gé lẹ́nu mo mi dàbá yìí ah, ẹ sì gbé wọn ní ìwòsàn. àwa nù ah, ó pọ̀ ó tí wọ́n sọ fún un pé kò pọ̀ mọ́ ń tàn ni wọn ò lójú tí mo fi kó mílíọ̀nù kan àtààbọ̀ náírà ní ilé ìwòsàn. mílíọ̀nù kan àbọ̀ ah. ìyún pọ̀ o kí ló bá forúkọ ẹ̀sán tó ṣe wọ́n. orúkọ wọn ni ìlú pàìsàn káìsàn sáàmù ìsùn ló wà rẹ ni wọ́n pè lórúkọ kan àmọ́ wọn ò tí ì rántí kì í ṣe torúkọ rẹ̀ lọ́jà o ní tó kàn sí ni kíyà kan ní dìde ń dùn mí láìsàn wọn ò fẹ́ wà wà. àmín àmín àmín.

ọmọ àti bàbá yé. Thank yóò wà wí. Ah, ṣé ọtí rí mẹ́nẹ́jà kan tó mọ ọ̀dọ̀ wọn àyè. ẹ mi ò tí ì mọ̀nìjà àti pé ọ̀rọ̀ tí mo fẹ́ rí yín fún ẹ̀yin nìkan ni mo fẹ́ dárí kọ́dà ah. kí ni ọkùnrin ṣe ń sàṣì nìkan yóò pè mí àti mi láyé. ọ̀rì mi fọ́rọ̀ pàtàkì. mẹ́nẹ́jà ìdílé wa dákun ọ̀dọ̀ mọ́ ọ̀dọ̀ wọn bọ̀ ní yàrá àgbàlejò hmm. ọ̀rọ̀ pàtàkì kan wà tí àjọyọ̀ ní wọn bọ̀ ní ìbọn ní ìbọn. Hmm, hmm. ẹ olúwa àdéhùn mo pẹ́ fẹ́ pé mọ́níjà ọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ àárín èmi àti ní gangan ni ó wà. pọ́ọ̀sì kì í ṣàlejò ní ilé yìí ìdánimọ̀ sí ni ọmọ àṣà àti ṣe wá ní ilé ìlú kò sọ̀rọ̀ tó gbé wájú mi tí mo ń gbé mi síbẹ̀ tájọ yanjú rẹ̀.

tó kúnlẹ̀ bí àrọ̀. ìwé wà wúlò fẹ́ lọ́rọ̀ tí èyí ò bá mi sọ mo sì ní kó dúró ọmọ ọ̀dọ̀ mi. ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo wá mo wá dúpẹ́ òye lọ́wọ́ yẹn ni bẹ́ẹ̀ tí sori fún ọmọdé lẹ̀ ṣe fàgbàlagbà ẹ ṣe mo dúpẹ́ <laughs> mo ní dúpẹ́ lọ́wọ́ yẹn ni. ntọ́ wa rí mi ẹ sí ọ̀rọ̀ pàtàkì. ọ̀rọ̀ pàtàkì tó lọ́sọ̀. ṣe wá rí ọ̀rọ̀ pàtàkì tí wọ́n yà ní kù. ọ̀rọ̀ pàtàkì tó ṣe pàtàkì gangan tí mo torí ẹ̀ fẹ́ rí ẹ̀mí yóò dùn àánú. nǹkan kan rí nínú. sọ́tàn. ọ̀rọ̀ pàtàkì tí mo bá wà náà. sọ ah! gbádùn ọ̀rọ̀ pàtàkì tó fẹ́ sọ ni pé ẹ̀mí yóò gùn ọwọ́ wèrè ni èrò pọ̀ gbádùn ọjà bí ọba bàbá fẹ́ gùn ẹ̀mí tó ti gùn dọ́jà kékeré ọwọ́ tó wá tó ń wé sẹ́mọ̀ ọ̀gá sínú àmì ogun kíní kan ó sọ get out jọ ní kéle ìrùkọ́ ọmọ ìgbádùn ah, ah. ọ̀rọ̀ pàtàkì tó ń fẹ́ sọ ẹ̀mí ogun kọ́ wá fàjà olúkúlùkù làwọn arábí ẹ̀mí tó ti gùn tí ò ní dá láéláé. ìwọ fi wọn lẹ jẹ kí wọn máa wà. wọ́n bá wa ń bẹ̀. wọ́n bá wọ́n bá wa. bàbá lóore àwọn ọmọ mi ń gbé lókùn báyìí. mo gbé àyà. mo gbé àgbẹ̀ mi. mo gbé ẹni ọjọ́ ní kéèyàn tó mọ wá bóde gbogbo àsọkọ́ lòun lè gbẹ. gbogbo àsọkọ́ lòun lè gbẹ. gbogbo òjò tó bá rọ̀ nígbà kan lèèyàn máa ń gbè hmm, torí inú gbígbó inú jìn inú òṣèré fẹ́ni tó súnmọ́ ni ọgbà mi ò lówó ẹni tí ń sinmi títú gbani <laughs> ọmọ kan yìí táwo kan bá wà téèyàn lè ṣe àwòrán lè yọ sí i nítorí wà lọ́wọ́ ọ̀tún kó ṣe ọmọ àmú bàbá ṣe rí mọ́níjà mi tẹ́ ní ogbóde ah, orí inú oróde o <laughs> alẹ̀ pọ̀ tipẹ́tipẹ́ ni bó ṣe wà ó gbogbo tẹ́ ẹ̀fẹ́ ó gbọ́ yìí bàbá sọ tán náà òun ní ṣàlàyé rẹ̀ fún tí ó sì sọ bá sì ṣe. káì ọ̀n kéwì ah, tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ní kọ̀ ayé ti ń ṣe ni ò jẹ́ kọ́ mọ̀ báyé wà èmi tí mo ní kéèyàn mọ̀ mọ̀ nǹkan gbọ́ ẹni tí mò ń sọ lórí ọ̀rọ̀ àárẹ̀ ìyá rẹ̀ kìí sọ̀rọ̀ oṣó sọ̀gbọ́n kìí sì ṣe àjẹ́ kìí ṣẹlẹ́bọ lóògùn àfáà ìyá rẹ̀ ṣe èèyàn kan ẹlẹ́dàá ni òun ní fìyà jẹ tó fi wà lákejì àìsàn tó wà. ìyá kan ní sẹ́yìn. bẹ́ẹ̀ ni. táwa ní ìyá kan ní lẹ́sẹ̀ tí mo ṣe irú nígbà náà bàbá kí la ṣe sí. ṣíṣe wà ẹ̀bẹ̀ àwọn àgbà láṣẹ á bẹ olórí àwọn pàtẹ́pàtẹ́ á bẹ àwọn àgbà ṣàkóṣàkó ọjà tẹ́ni aṣọ àfùkù wọ̀ kúkú tẹ́ni ò sí wọ̀ fẹ́ fún ọ̀sán kan òru kan tọ́pẹ́ olówó nílé ọlọ́fin àdètò wọn pariwo rògbàlẹ̀ gbogbo ọ̀sán sára bí gbọ̀gbọ̀rọ̀ tàbí sòrò mẹ́sì elégún làbá wa pàápọ̀ a fi bí àwọn àgbà ọ dá mi lójú ara rẹ ọ yà. tòwó eléyìí ò kéré ọ̀rọ̀ ọmọ iye tá a ti ná nílé ìwòsàn ni ẹ sọ iye tí ó nà ni wọn ò ná àbùkù kan. ìfà kejì tó tún wù mọ́ tó tún yọ sí ọ ìfọ̀n ọlọ́mọ ayọyọ ifá lójú ọmọ ń pọn ọ ọ̀gẹ̀dẹ̀ sì gbọ́dọ̀ kọ yàgàn. bó ni jẹ́ ṣiṣẹ́. bàbá ẹ̀rí mi tán. fájà náà. ẹja ọgbù ẹnu jẹun tán. obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ lọ́ọ̀dẹ̀ mi hmm. kódà ìkàngán ti lọ wọn bá jẹ́ mẹ́rin kò sí ètò tọwọ́ àlà tó fi pọ̀ láàánú wọn ààrẹ ìtòlóyún àárọ̀ dalẹ́ nínú wọn kò yé mi a ti gbìyànjú gbìyànjú kò yé mi bàbá. ọwọ́ ìyá rẹ̀ sí ni o bàbá gba bẹ̀bẹ̀ sókè gbàgbà bí pẹlẹbẹ ni ó máa múlẹ̀ dàn. àṣírí kan bẹ lọ́wọ́ ìyá rẹ̀ tó yóò sọ tí ò bá sì tú síta àti dọ́lọ́mọ rẹ̀ inú dídá yé àtúwà. ìyá kan ni. bẹ́ẹ̀ ni. Ah. ọmọ ò tí àṣírí ó dáa náà alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ṣe nìkan òun ah, ló fa tààrẹ ṣé mo pé tára wọn bá sì ti yá hmm. wọn lè dá nǹkan àbí wọn sọ ní ti àgbà gbẹ́tò géègì kú. mo ti mọ ibi tí ìrìn ò ti wà hmm, mo ti ìrìn ò ti wà ah, wọ́n sì gbélé gbọ́. Hmm. bàbá wọ́n sọ fún mọ́níjà mi kó wá bùn yín kan bẹ́ẹ̀ jẹ́ rí adéòjì ẹ pẹ̀lẹ́ o ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun o máníjà orí yín. máníjà mhm. jẹ́ àwọn lọ ọ wà rí ìmúwó ní ọkọ̀ kó bá ń fún bàbá yìí. ǹjẹ́ ẹbí kí ni nítorí tó fi ní kí n jáde kí ló ń. ọ ní ìfọ̀rọ̀síkùn bí àgbà. àlejò tó oníkẹyàn fọ̀rọ̀ síkùn bí àgbà kí mi ò jáde ṣé torí ọ̀rọ̀ síkùn bí àgbà ló ní n jáde sí. Ah, ẹ kí ni ọba ẹ ń ṣètò ilé ọmọ nǹkan kan mo ṣe ń wọkọ̀ ọmọ nǹkan kan òun ẹ̀ lọ́ọ́ fẹ́ẹ́ di dádì gbọ́rọ̀ lòdì fọ̀rọ̀ síkùn bí àgbà tó tó wò sùn sùn lé mi ọ̀jáde ẹ̀já máa ń lọ jì tó mo máa mí sí i. àjò ní dòkó nílé ọmọ rẹ lé eh, yóò fún yín èmi náà ó mi sí yín eh, ìkàn mi gbogbo tí mo bá yín sọ mo fẹ́ kó o fi sọ́wọ́ àlàáfíà rẹ kó o má fi jẹun eh, kó o sọ aya rẹ di àbúrò rẹ kó o náà sì sọ ọ di ẹ̀gbọ́n ẹ má fi àyè lẹ̀ fún alàgàtà kankan láti wọ àárín yín gbogbo ń tó bá rú yín lójú ẹ pera yín ẹ béèrè wò bẹ́ẹ̀ bá sì fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí tàbí kẹ́ ẹ wá mi wá èmi náà tiẹ̀ ní fi yín lẹ̀ ẹ àgbékẹ́ ntọ́kọ rẹ bá fẹ́ ni ọmọ bá ṣe o kò gbọ́rọ̀ sí lẹ́nu sọ wá rí ìtọ́rù yìí bó ṣe rù láyọ̀ náà ló ṣe sọ láyọ̀ ẹnìkan ìfàbẹ́gbẹ̀bí ewúrẹ́ àìfàbẹ́gbẹ̀bí àgùntàn ẹ bọ́ ọba ti ń kúnlẹ̀ báyìí lọ́ọ́ máa dìde àfọ̀rẹ́ ògbókó tó wọ̀ ẹ wéréwónú. ọmọ lóyún níwọ̀n bàbá olóògùn kàí. orí náà sì ṣe bẹ́ẹ̀ ọlọ́rí ló yá mi pé yóò rí ẹsẹ̀ rẹ sì dé àmọ́ mo wá kí ọ lọ mi kó o tú nǹkan mọ́ lẹ́yìn oòrùn yá mi bí bẹ́ẹ̀ kọ́ n ó jẹ́wọ́ bí mo ṣe tó lẹ̀ yóò jẹ́wọ́ rẹ̀ hàn. ẹjọ àwọn wo làwọn lè. àwọn wèrè ni wọn mọ. <laughs> olóyún ẹyẹ mo ti mọ̀ pé ló ṣèyàn náà lọ́fẹ̀ẹ́ eléyìí ti ń sùkúrù láàrin ilé yìí òòrówó tún un ṣe òòrírun mú fi ilẹ̀ kọ́ lè mọ̀ tún ṣe ó ti gbàgbé pé irun mú lówó. tí ò ṣe fà tù. wo mo wá kìlọ̀ fún ọkọ bá bàbá rẹ sọ̀rọ̀ sọ fún bàbá rẹ níbi tó ti ń gbọ́ kó tù kánná lẹ́yìn ọrùn yá mi bí bẹ́ẹ̀ kọ́ á bí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ kínní kan ìyá ni. ìwọ bàbá òfòrí ni mo fẹ́ bá sọ̀rọ̀ òòrè yẹn gidi fọ́ eléyìí lọ fọmọ fún ọ tó ní oògùn dáadáa oògùn ká o tún máa ń ṣe ó mọ dùn mí o tí mo bá mọ̀ wípé báyìí ni wàá rẹ rí wọn àbá náà jáde ìjọsìn ni àbá púráìsì tù lójú torí ìjẹkújẹ ni ẹni tó ní máa dìde gbígbà yóò tí yóò yóò tí yóò ọmọ rẹ sọ pé tòótọ́ ni mo ní dà wí o ọyà sáré bí sí ni àrè bí pa burúkú yìí ọ jẹ ìyà. sórí wọn àtẹ̀dọ́fọ́ lóyún àtọyún àtiwọ́ gan ní ẹsẹ̀ dọ́tọ̀ wọ́n sọ púlẹ́sọ̀ fún ilé àwọn èmi bá ẹ̀yẹ̀ kan mí lè. ọ̀nà bàbá o. bàbá má bínú o àgbàdo bínú lọ́mọ rẹ̀ pọ̀ ṣé bẹ́ẹ̀ tẹ o ọ̀dẹ̀ ni ọ́ irun ti kú bu ọpọlọ rẹ ìwọ ń sọ pé ìkànnà ní bẹ lẹ́yìn ìyá rẹ eyín ní bẹ bẹ ìyá rẹ yóò ṣòfò kú ni mẹmọ sọ bẹ́ẹ̀. ṣé ìjọba bá fi lè ṣe ìyá kan ni ah! ẹ̀wọ̀n lọ kù sí. ìlà bàbá àdúgbò ọjà. wọ́n sọ ìwọ mánídọ̀ rẹ̀ sí. wọ́n wèrè wèrè olówó tọ́sẹ̀ mú bí takọ mùsùn mo sì ń bọ̀ lórí rẹ ìtọ́ dàbí olórí àwọn sẹ́líù tọ́wọ́ mi bá tún ọ lẹ́yìn ìdìyà rẹ ọ ríran wò mọ́mọ́ tí wọ́n ti fún ọ wọ́n lọ lọ́wọ́ wọ́n tún lọ lẹ́sẹ̀ ni èmi mọ sọ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wòlé akígbe wọn ò ní pọ́ sá ọ lákàlábá ìwọ wèrè tó ń kígbe kiri wọn ọ̀rí tó ṣe làbí ìtọ́ bá kí ni ó jà. àwọn eléyìí mẹ́rọ àwọn eléyìí mẹ́rọ mẹ́ dorí mẹ́ níní balábẹ́ láti dùn. ọjọ́ wọn gbọ̀gbọ̀gbọ̀ ń gbàrá tí ń gbọmọdé tí ń gbàgbà ọgbà aráàlú ọgbà ìlejò a ẹ pẹ́ fún wa ẹ̀mí ó kù. bọ́lídà ọ̀nà rẹ̀ dákun ẹ̀ẹ́dún ló kọ́ ṣé lẹ́tà hmm. ẹ̀yìn ọlọ́mọ kan. ẹ̀yìn ọlọ́mọ dákun wá ka ohun tí wọ́n ń bẹ́ẹ̀ nìwé ẹ̀yìn ọlọ́mọ kan. ẹ̀yìn ọlọ́mọ lọ́kọ̀ọ́ hmm. hmm. lọ́rọ̀ gidi bẹ́ẹ̀ mo ń gbà ṣé ilé tó báyìí. bí a ṣe pọnú lẹ́tà yẹn ni òye mi. ẹ lè lọ mọ ṣé ìlọkọ yìí. ìtọ́ ìlú mi ni ìlọkọ. Ah. kí wàá ní ṣe mọ́nìjà báyìí ṣé ọ̀mọ̀wé kà mọ́ ní àdúgbò. ọ̀rọ̀ inú rẹ̀ ga ah. ó burú ó burú ọ̀rọ̀ inú rẹ̀ ga. Ah dákun kàwé. mo gbọ́dọ̀ mo fẹ́ jó yẹ́bẹ́yẹ́bẹ́. èmi ni o. kábíyèsí o ẹ fẹ́ jùlọ ẹnìkan ẹ gbọ́ o wọ́n ní ọ̀gá wa o ẹ kú iṣẹ́ o ẹ̀mí yóò gùn o akànwí báyìí ni o ẹ̀mí yóò lè gùn. ẹ ẹ jọ nínú lẹ́tà ìwo mi. ẹ̀yin gbogbo àwọn tá a wà lábẹ́ yín lẹ́ẹ̀dí sóògùn owó ẹ fi ìràwọ̀ wa lẹ́yìn o. nínú lẹ́tà ìlú mi. torí bẹ́ẹ̀ lòràwọ̀ wa ló jẹ́ kí ayé ọmọ kó ẹ̀jẹ̀ lẹ́nu. Ah, máníjà ẹ wọ ẹni ọlọ́mọ kan ló kọ lẹ́tà o èmi mo kọ́ o ìdí mo ti kọjú bá kọ́lẹ̀ ń ka yìí o. màmá fẹ́ ló kú kọ́ kọ́fẹ́ mi lọ abẹ́ bẹ̀rù ká. èmi mo kọ́ lẹ́ka yìí tí mo kọ́ lẹ́ka yìí. èyí wù mí. bàbá. ntọ́ sọ sí ni pé ìwọ lọ kọ́ tí ń bẹ níwèé. èmi mo kọ́ ọdún tí mo kọ́kọ́ ni mọ́níjà kan. ṣé mọ́níjà ò wá mọ nǹkan tí ń sọ lórí àbí mọ́níjà ìmọ̀wé kà. olùdó ẹ̀dàkùn èmi mọ̀ pé yàrá yín pẹ̀lú èmi ṣe oògùn owó lọ́dàkùn lẹ́yìn owó bá ti ẹ̀ lọ àsìkí sásìkí irú rẹ̀ ilé yìí ó mọ̀ ẹ́ lò. ọjà mi lẹ́nu. kí n sọ bẹ́ẹ̀ mẹ́nu rẹ̀ ah! bá mi jà èmi sọ fún mi bẹ́ẹ̀ ìmọ̀ bóyá ìyàwó mi rẹ̀ ọ̀sùn wò mí o tí mo fẹ́ béèrè yìí kí ni ṣe mọ̀ pé à ń pẹ́ ẹ̀jẹ̀ ní ojú gbogbo wa mọ̀ láti rí tá a ti ah! pamọ́ mọ̀ ní ìwọ pípẹ́ jẹjẹ nínú lẹ́yìn ó sì wò mí lórí jáde gbogbo. èmi yẹ̀ mí. bàbá mo ní àgbẹ̀rẹ̀ àgbà dìde náà. ìṣe pọtìjà ó ṣe jù. ọtí jẹ́ pé o. ọtí jẹ́ pé o. ìwọ níyàwó. ọtí jẹ́ pé ọlọ́run ọ̀sẹ̀ fáwọn ọ̀sọ̀ iṣẹ́ rẹ dé. Olúwa rẹ ti kú èmi lè wá bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Mi ò fẹ́ yẹ mú. Jáde ní ẹ̀rọ rẹ̀ wọ èyí mọ̀ kọ́. Iṣẹ́ rẹ dùn. Màá rẹ̀ dùn. Mi ò fẹ́ yẹ Mi ò fẹ́ yẹ mọ́ jáde lórí ìdàgbé jáde yé jáde nínú èmi. ìyá pọ̀ ẹ jẹ. ìró kọ́wọ́ sí mi rí. wọ́n lè ń lòrà wọ́. èmi ìyàwó tí ò tún wá lù wọ́n lè yìn ín. tí àwọn ọmọ bá dàsẹ́ ló ń pọ̀ lórí. àbí ẹgbẹ́ lórí rẹ̀ palaba kò ní sí ọ̀gá tó ní lò. mo kú mo dáràn èmi. iṣẹ́ rẹ̀ fẹ́. pàmùlẹ́ta wọ̀ rẹ̀. Ah, ẹ gbọ́dọ̀. Ah mo lórí tó lórí lẹ́tà àbànújẹ́ mi. Ah! ọmọ ọdẹ wọn chop my dough all the girls dey want to. contest me ọmọ ọmọ ẹlẹ́nu dey wá mi. ìrìn ọ̀jẹun ìrìn ọ̀jẹun. òkè ń kọ́ ọdún yẹn tẹ mo fẹ́ lè rún gbà díẹ̀ díẹ̀ àmọ́ oúnjẹ yẹn wọn ò gbà. kí ni a ọmọ tán sí láti bá ń dáná fún wọn ká tiẹ̀ gbọ́ oúnjẹ kan fún wọn lójú mi bí káwọ́ bóyá wọ́n gbà ṣùgbọ́n àrùkà àrùkà wọ́n bí pẹ́. ẹ̀yin náà tún mọ̀ pé mo ti gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ wọn láti gbé yín ilé ìwòsàn àwọn dókítà gan-an wọn ò lè sọ pàtó tí ń ṣe akíntẹsẹ̀ eléèbò kọ ní bígbà tí ọkọ̀ fẹnu sọlẹ̀ lẹ́gàn káti ìgbàgbé ìdòwò tá a ní àwọn tá àìsàn tó kọ̀ tí ò lọ yìí kọ́ra yìí ó mọ̀ sí ń sun yín bọ̀ ó ti ń bẹ́ẹ̀ sì ń ṣe yìí kò dé nínú ìwádìí tí wọn ò gbìyànjú tó ní wọn tún lè jẹ sẹ́yìn òní tó tẹ ẹ báyìí yóò gbé sí i. tí kì í bá ṣe pé kábíyèsí ìlú wa ìgàn wọn ò dà ìwà wọn kù díẹ̀ káàtó ṣé kò yẹ kó ti fi oyè bíi mẹ́ẹ̀ẹ́dógún kó ti fi dá yín lọ́lá báyìí. ọmọ Sàléwà wọn ò sọ báwọn mọ àìsàn ọ̀rọ̀ báwọn sí orí adé wo lóòótọ́ láti jà ní oyè àmọ́ lápá àbí kan ìlẹ̀sàn ní dùdú oyè lọ. Hmm. lóòótọ́ ni lóòótọ́ ìlẹ̀sàn mi dùjú oyè lọ àmọ́ ṣé bọ́mọ Yorùbá gbogbo wa oyè la fi ń ṣàpọ́nlé ọlọ́lá nílùú wa. Mm òun la fi ń ṣàpọ́nlé wọn láwùjọ. ó sì rí yín sọ orí yín sọ. wọ́n dé o. ó tọ́ lọ sọ. abániláyọ̀ jẹ́ má bàa yọ̀ mí jẹ́. akọni. yóò sí. bẹ́ẹ̀ ayé lè ṣe é jẹ. ìyẹn lọ́wọ́ náà kì í ṣòkúta ẹ̀jẹ̀ ló ń rìn nínú iṣan ara wa. Ah, ah! Ah, kò yé wa. àfi bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ṣó o mọ̀ pé àkàìmọye èèyàn tí ì ṣèyàn láwùjọ àwọn èèyàn èèyàn míì igi inú ìsìrí ẹranko ni láàrin èèyàn bẹ́ẹ̀ni ọgbọ́n láti wá mọ ìyàtọ̀. kí ló ń ṣe afárá ń dé ọ̀nà ibi tó ń tì mí òun ló lọ́rọ̀ dùn mo sọ tó sọ ń dùn. ṣó dáa kẹ́ ẹ sọ àwa dèèyàn burúkú lójú ọmọ lálùbáríkà tẹ gbé wọlé ẹ fẹ́ kó máa fojú aláìdáwò wá yìí hmm. nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa ẹ mọ̀ fọwọ́ ara yín da inú ilé ìrú fún ara yín ni. sọ̀rọ̀ Mojísọ́lá láwọn àkókò kan tí ọba sọ̀rọ̀ inú mi sì máa ń rò ọ̀rọ̀ lọ sọ yìí ọmọ iye ọdún tí mo fi gbọ́ tí mo fi gbọ́ tìyìn o mo ṣàyè ṣàyè ṣàyè ẹ̀ ṣoje mo làyè làyè làyè ẹ̀ ṣé èyí ò ní kí n sì jókòó tì. kò yé mi. wo ọmọ tó ń wò àsìkò rẹ̀ rí ẹgbẹ́ nǹkan lọ́lọ́mọ yìí tó dá mi lójú pé òun ní jákọ̀ ọ̀bẹ pẹ̀lú ìtìyìn. wọ́n ṣe Èdùmàrè. àkànlá ṣáwọn la kọ ọ̀bẹ pẹ̀. dábàárẹ̀. a ti dákọ ọ̀bẹ pẹ̀ báyìí ọmọfẹ́lá tẹ̀lé kúrò nílé agbókùn ti lóyún o ẹjọ́ ibi tẹ bá dè wá mọ́ ibẹ̀ ni kẹ́ ẹ tú wa sílẹ̀ ọjọ́ ń lọ lórí wa àti ń dàgbà ẹ tú wa sílẹ̀ ẹ jẹ́ káwa náà rọmọ gbẹ́jọ́ ẹ tú wa lẹ̀. ó dà níjọ́ tẹ́ ẹ ti ń gún wọn gún wọn gún wọn ṣé wọ́n ti lóyún ebó tó sùn wọ́n fi ń ṣe nǹkan oṣù lójúmọ́ wọ́n ń ṣe nǹkan oṣù ìmọ̀ ìyàtọ̀ ló ń gbogbo wa báyìí. ṣé èké mi. Merci Père. ẹ sọ́ọ̀rì Mr. Adétì ẹgbẹ́ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo papọ̀ sínú omi yìí. bàbá kí lẹ ti pè yìí. ẹgbẹ́ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀jẹ̀ èèyàn bíi bó ẹ ṣàlàyé fún mi pé ẹ̀jẹ̀ èèyàn ó wà nù tá a lò. òun gbàgbé ìgbà èyí tó ṣe pàtàkì ń bẹ̀ ní kára ìyá rẹ̀ ó yá kí ni ó sì padà sórí olúbi wá gbọ́ o nípa ìrọmọbí rẹ ẹ̀jẹ̀ ibẹ̀ bá ti ń ju rẹ̀ gẹ́gẹ́ bí o sì mọ̀ ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀jẹ̀ yìí ó pèsè fún ọ gẹ́gẹ́ bá mọ̀ pé ẹ̀jẹ̀ ní í dọmọ. àmọ́ bàbá ẹ ṣàlàyé fún mi ṣe rí tẹ́lẹ́jẹ̀ yìí ó kù díẹ̀ káàtó ẹ sì bá ń gbọ́nà mi. òwe ìgbà dé ti yára nífẹ̀ẹ́ ní kọ́mọ́gbogbo kọ́mọ́gbogbo ní ilẹ̀ ìmọ̀. Not ah, here. You dey craze tó bá wá máa wá ẹ. Bẹ́ẹ̀ ni tó bá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀. Máa bẹ́ẹ̀ báyìí. Kí ló ṣe mi wà? Ó wá wẹ̀ mí. Ibi jẹ́ mi sùn. Tó ti wẹ̀. Ó lágbègbè tiwa. ọmọ ọwọ́ wo. ẹ ń wẹ̀wẹ̀ tó ká wà lọ́wọ́. a ní kú rẹ̀. kí ló ń ṣe mí. ẹ̀jẹ̀ ni yóò. kí ló o. kí kì í ṣẹ̀jẹ̀ o. kí ni o sóbò ọ̀rọ̀ ẹ máa wà ọmọ ádámọ̀ ẹ̀jẹ̀ ló rùn bíi sóbò ẹ̀jẹ̀ àti sóbò combination wọn dàbí. ó rùn pa. ó rùn pa mi. tiẹ̀ ta lé ni tí ẹ ti ta máa bẹ́ẹ̀ ni ó ti wá tó bá wá wọ́n máa wá ẹ tó bá bẹ́ẹ̀ àtúmọ̀ àwọn abẹ́ ẹ sí ibà. kí ni kankan wọ́n bí èmi owó ó ti ka ẹ máa ka máa ka dj báwo ẹ máa ń bẹ ọlọ́dà o ẹ dj kami ni ó ti ń ka ẹ báyìí ó ti rógo wo ó ti ń ka ẹ kami kami ni wobi. bí ọlọ́dọ̀ ni màá gbọ́ èèyàn mélòó lẹ pa ìwọ sọ fún mi jẹ́ ń filẹ̀ èèyàn mélòó mo ní ó máa ká ẹ dj kami ni ó ti ń ka ẹ o owó kí ni ọmọ owó mi nídìí owó àníyàn mélòó lẹ pa síbẹ̀ èèyàn mélòó ṣé kí n bẹ́ẹ̀ ni bàbá tó mú mi wá mi wọn ní mẹ́ta làwọn. èmi ò sì mọ̀ pa. ó parí. mélòó ni gbogbo nàìjíríà tí wọn nìkan fẹ́ jẹjẹ mẹ́ta ẹwọn dán o. o ti wá jojú ayé ojojú ayé wọ́n máa jojú wọn náà ń bíbà bẹ́ẹ̀ ni o dẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí màá wá bẹ́ẹ̀ o ti rogo gbé kéèyàn dání. mo ní o ẹ bọ̀dá pupa ẹ wọ́n ta owó ẹ lè gbé ké dání àṣírí ayé ayé la bọ́ lẹ́yìn. اللهم انت نفسنا بالدعاء وابتنا باجابتك دعوناك كما مبتنا فعجبنا كما وابتنا يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين اللهم لا تنزني ذكرك ولا تولني غيرك ولا تعني مكرك ولا تكشف عني سترك ولا تقامتني من رحمتك يا أرحم الراحمين آمين الحمد لله الحمد لله يا رب ọlọ́run bá mi ṣàlékún àlàáfíà fún yín alibarika ọlá níbi wa Muhammad ah, mo ṣe istihara tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí yà wá àmọ́ ọlọ́run bá mi ò fara pamọ́ fún mi rárá lórí ìwádìí náà iṣẹ́ sì fi ń yé mi lórí ọ̀rọ̀ náà ni wípé ah, nǹkan oní nǹkan kan ń bẹ lọ́wọ́ yín léyìí tó jẹ́ sẹ́pọ̀ jọ nǹkan náà ti pẹ́ tẹ́ ẹ̀ fi nǹkan náà lẹ̀ nǹkan yìí ló sì ṣokùnfà ìlera ara yín yìí wọ́n wá ní bí ọ̀bá jẹ́ tẹ́ ẹ̀ bá fi nǹkan náà lẹ̀ lójú ẹgbẹ́ lásìkò ó lè lọ fa nǹkan tá a lérò kí náà sí láǹtá a lérò kọ́ mọ̀ lọ fa kò fa kúkú rẹ̀ ní ẹ dákun ẹ ronú sí i. bẹ́ẹ̀ tí sọ náà ni mo rò èkó nìkan èkó nìkan kan kò sí lọ́wọ́ mi mi ò mú nǹkan nìkan dání tó bá wà lọ́wọ́ mi màá jẹ́wọ́ fún yín ẹ̀wọ̀ ẹ ṣáà gbà mí ẹ tẹ̀ fún mi ní ẹ̀kọ́ ọ̀dọ́ tí mo ti. <coughs> ẹ pẹ̀lẹ́. ẹ ṣe. nǹkan ní nǹkan tí ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ dákun ẹ gbìyànjú kẹ́ ẹ dá padà ìmọ̀ ó lè gbowó ó lè jẹ́lẹ̀ ó lè jẹ́ dúkìá ńlá kan téèyàn ò ti ẹ̀rù kan ṣùgbọ́n ẹ ronú sí ẹ dá padà ẹ dákun torí ọlọ́run inṣàlá ìyá wa ọlọ́run máa láfíà wa ẹ̀rí kẹrù nísìn kan yìí bá dáa púpọ̀ lóòótọ́ ọjọ́ ti pẹ́ kódà kìí ṣe dèdè àsìkò yìí ilẹ̀ ti ta sí i àmọ́ ìmọ̀ lọ́lára ẹ̀dá tọ́lọ̀ máa léèyàn lára ìmọ̀ lọ́wọ́ lára gbọ́kálẹ̀ bá àṣẹ tútú bá kálẹ̀ wá tún bá ṣáájú òun ọlọ́run ọba ni torí ọlọ́run bá lọ sọ náà lọ́kọ́lá ni pé òun ọba ọlọ́run àbá àlọ́ òhùvà ọlọ́ọ̀bẹ ẹ̀sán lòun ọlọ́run ẹ̀yin àwọn náà lẹ́sìn sọ wípé àwọn àgbàlagbà máa sọ ńlẹ̀ yóò bá yí pé ọlọ́run ò gbóná ṣùgbọ́n bẹ̀sán ẹ̀sán ló dé yìí tó ti pẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní wáyé yìí bẹ́ẹ̀ lóyún ìṣokùnfà ìlera ara yín lórí sọ àmọ́ wà ní níta fún níta sì fún yìí kálàáfíà ìfúnni dé fúngbà díẹ̀ ni torí pé tọ́ba ti lè jù bẹ́ẹ̀ lọ agbára wa lè má padà wá ka mọ́ mo jẹ́ sí pé kẹ́ ẹ lọ farabalẹ̀ ronú kẹ́ ẹ wáyé tuntun bá lóòótọ́ àfúnni níta láfi fi wáyé insha Allah ẹ̀sìn lálàáfíà alibarika ọlá Nabi wa muhammed ọlá tó dára kọrọhánì wọn bí ọlọ́run láwọn tí wọ́n bí ọlọ́run tá a gbà fún ọlọ́run máa ń di aláìsí òbí sára yín ọlá bíbí anabi wa muhammed ẹgbẹ́ lọ́mú tí mo fẹ́ fún yín wá ó kọ́rọ̀ la pẹ̀lẹ́ sí insha allah rahman ẹ̀ sì lálàáfíà ẹgbẹ́ fún ẹgbẹ́ lọ́mú wa. ẹ fún mi ní káyà mi ti ẹ̀yà kéfì máa ronú torí mo ti rúurú nǹkan nǹkan. dá báyìí jẹ fún gbogbo wa ṣé bá wà ló jẹ báyìí nígbà tẹ̀yin ò jẹ tẹ ẹ mú kó lẹ sí ní máa rù lórí ẹ ń bà wà ló jẹ ẹgbẹ́ alọkànbalẹ̀ náà ojú yín kóró kí ló dé ẹ jẹun ẹ jẹun àìjẹun lè fa àìsàn ẹ jẹun bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lè jẹ òkèlè èso ló kúnlẹ̀ ẹ jẹ èso ẹ̀jẹ̀ ah, ó sì pọn dáadáa ẹ wò ọgbọ́n ẹ mo fẹ́. Èyí àjà. ṣe dáadáa.

ọkùnrin gbọgbẹ́ nǹkan kan lọ lẹ́nu. náà ló fi ẹ̀mọ̀ sàyẹn wò. ọ̀sẹ̀ yọ lọ. mo fẹ́. yọ lọ. bóyá kẹ jẹ wọ́tàmẹ́lọ òwò gbogbo ẹ̀ ló mẹ́lọ́nù yìí mínírààmù wà níbẹ̀ ọ́ndẹ́ẹ̀dì ni o. lọ́rọ̀ wà níbi ọ̀dà nígbà ní nǹkan bẹ́ẹ̀ lẹ̀ gbé wá lóru. ẹ wọ ẹyin ọmọ ẹ̀wọ̀n lọ olówó gbọgbọrọ eléyìíjú àánú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. ẹ dáàlé ẹ dáàlé ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ àsìkò yóò kọ́ la wà ẹ mọ̀ lọ ẹ mọ̀ gbé lọ. àwọn ará bíi ti pé bàbí láyọ̀ ń jẹ. ẹ mọ́kàn kúrò bí ẹ yóò àṣẹ ìjọ nǹkan tó tó báyìí wò akọni a máa ròyìn ìyàlẹ́nu nítorí mo jọwọ́ lójú lóòótọ́ kò lè jọwọ́ lójú torí ìyọ̀ gangan ló wà ń bẹ̀ aṣọ́gun owó ló ṣe. akọni àṣírí ẹ̀ ti tú ṣọlá àwọn tó da kínní ìsinmi wọ́n dà fáwọn ìyàwó rẹ̀ náà wọ́n tún wá ṣèlérí pé gbogbo ayélujára pátá làwọn máa bọ̀ dá sí. olóògùn owó ló ṣe nítorí náà wọ́n ti fi ránṣẹ́ sí yín. wọ́n ti fi ránṣẹ́. wo kọ̀ọ̀bọ̀ yàrá rẹ la wà yìí o ṣé ó jẹ̀wọ́ fún wa bó o ṣe ṣògùn owó kó tó ṣẹ̀ sí ìgboro. a ah, ṣe a. àbákí mi ní kọ́ọ̀lù ah, ṣé wọ́n sì eh, eh, wà rẹ̀. Ah, mo sí ẹ lóde. Mojísọ́lá bí gbogbo èèyàn wá gbà mí gbọ́ bíi tiẹ̀ náà ni n ò ṣògùn owó òṣògùn owó ni fọganáísà lásán lásán fọgalẹ́gbẹ̀ẹ́ títì lọ́dọ̀ olówó lọ́dọ̀ bọ́lá lọ́dọ̀ bọ́lọ̀ lọ́lọ́wọ́ lọ ní ìlàwùjọ lọ́kọ́ àdúrú lọ́dọ̀pọ̀ tó yìí ó ti lọ́ọ́ ṣògùn owó kí ni iṣẹ́ fọgà náà àbí kí ni. bébí jẹ́wọ́ fún wa. wọ́n ṣògùn owó. wọ́n ṣògùn owó. wọ́n ṣògùn owó ǹdẹ̀gbọ́n kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́ tí yóò gúdà kẹ́kẹ́ ǹdẹ̀gbọ́n ò lè ṣe alábàájẹ. bébí jẹ́wọ́ jẹ́wọ́ fún wa. ẹ fẹ́ mọ̀ di ọ̀la mi ẹlẹ́dàá ti mọ̀. ìrìnàjò ìrìnàjò ẹ̀gbọ́n ah, ẹ ti dé mi. wo bẹ́ẹ̀ ẹ o ti rí bàálù mi ló ṣe láǹdì yẹn ah, o sì fi pálapàla ẹ sílẹ̀ òun rí mi níwájú ẹ o dẹ̀ tún béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti dé. ẹ mọ bìrì ọ̀gbẹ́ni bọ́sí ìbàjẹ́ ìgbó lẹ́dẹ̀ẹ́ àti bíi last two weeks ló ti dé. a sì rojú ah, orí mọ́tò yìí ìkan lára àwọn mọ́tò tí mo ṣe kò dé mi. Ah! mi ò ta ilé yìí. ẹ ta ìyá mi ló fẹ́ lò wọ́n sì ló fẹ́ lò. ẹ gbé fún mọ̀mọ́. Ah, àwọn ni mo fẹ́ gbé fún. èyí náà dá owó àmọ̀kan tó ṣẹlẹ̀ báyìí um, fifteen rings ló bá wa. ní táyà rẹ̀ eh, mo fẹ́ raise ẹ̀ so bóyá mo wá bóyá ká fún ní seventeen ó lè wá sókè kó léfò yà kó léfò ó máa mọ́ mi pé wọ́n máa kó ẹrù bá mi mọ̀ fìdí jalè yà hmm, èyí náà dá balẹ̀ so èyí náà wá bá mi pè é láti um, find out price ẹ̀ tó bá dẹ̀ mọ price kí n mọ̀. sẹ́rí five plus the extra. nǹkan kó tókun bọ̀ sẹ́sẹ̀ rẹ̀. Ah. Adéòtì hmm. nígbà tí mọ́tò jẹ́ tókun bọ̀ àwọn táyà tí mo ní kó change ṣé ọ̀hún kì í ṣe tókun bọ̀ ni. Ah! ó gbé ní bá mi pe dílà táyà tuntun ni mo fẹ́. òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ah! tí ó bá jẹ́ tuntun báwọn yóò jẹ́ bíi bíi twenty five sí thirty thousand. fọ̀gá ni ẹ ṣá. Ah, iṣẹ́ tí ṣe ni òun you need to be certain here mo fẹ́ mọ actual amount èwo ni twenty five. Eh, twenty. Eh, eh, ẹ mọ̀ jẹ́ ntàn yìí ṣe rí tòkunbọ̀ làwọn èèyàn fẹ́ràn àti mọ̀ ra àbí àlòkù tábà jẹ́ tòkunbọ̀ ni ń bẹ lórí mi kò lè ju seven two lọ sí fifteen. wàá gbọ́ èmi ò ra tòkunbọ̀ táyà tuntun ni mo fẹ́ ra so wàá ní láti pe àwọn dílà yìí nísìnyí kó please order kó káyìn mo fẹ́ mọ iye tí o bá dé gbogbo ẹ̀. àyà ah, gbogbo ẹ̀ àti ẹ̀rọ àti ẹ̀mọ́tà ọba yà extra pẹ̀lú so márùn-ún you cost five. kò lè ju owó rẹ̀ ju one twenty lọ á ṣe ń jìnà sí a sì ń jẹ. o sure. Ah, ah, one twenty. ẹ bá sí bùtù ẹ sì bá mú nǹkan bọ̀. o extra. pé bá ti lọ báwọn. àwọn nǹkan tí mo bá mú bọ̀ tó bá ti ṣe nǹkan tí mo ní mo kò ṣe ah, tó tẹ́ mi lọ́rùn tó bá ti gbé mọ́tò délé fún mọ́mì gan wá fún ẹ ní nǹkan. ìgbà mélòó láti. ọkọ̀ ìgbẹ́ o. ó tutù ni. ó gbẹ pẹ̀lú ìgbàdùn ẹ̀mí. ẹ máa gbèsè ẹ jẹ́ kí n pè yín padà jọ bọ̀ bọ̀bọ̀ fún dáná ìgbà kan wà lóko mo fẹ́ sọ́kà mi ṣe táyà ọmọ tó máa pè yín padà. owó owó mo sì jẹ owó tí mo wá rí ń jẹun mo wá kó pamọ́ bẹ́ẹ̀ mo pàdé bàbá yìí àwọn ni wọ́n wá gbà mí mọ́ra ká lọ bèrè owó kòkó owó kòkó yìí náà wá ṣe ṣe é ṣe tó lọ́n fi sáámi sí i ṣe rí àtìgbà náà gbogbo àwọn ọ̀ràn kan bá mú wá báyìí bẹ́ẹ̀ ló gbọ́n mú sára mi sí ìtòrí rẹ̀ mo fi fún ọ sí mi níyà ẹ̀sìn mi wo gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí ara mi ò tí ò yá torí mi ò nígbà tí mo jáde lórí ọ̀rọ̀ wọn ní tí n bá ilé ṣèwẹ̀ tí ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ipe mi ò ní dìde ń lòun ní àìsàn ipa mi ìyàwó mi ò sì fi mí sọ ó fẹ́ gbọmọ pọ̀ wàhálà tí mo ṣe nù mi ò sùn mi rí láyé mi pọ̀ á má tọjọ́ tí wọ́n ti rí mi níbi tí mo ti ń wẹ̀wẹ̀ ọ̀hún àìmọye mílíọ̀nù náírà mo ti fi ránṣẹ́ sí i tí ó ń gbà lọ́wọ́ mi tó tún wá yẹ kí wọ́n ṣe báyìí. so nítorí kí ara mọ́mí lè yà ni èyí ṣe fẹ́ jẹ́ hmm débi tó bá wá jẹ bẹ́ẹ̀ sórí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ a máa fi trend ni o wá trend bàjẹ́ gbogbo envelopes ló máa gbé má fún ẹ lọ́wọ́ o we must not give them a dime kí ló ṣẹlẹ̀ ó fẹ́ máa blackmail ẹ nìyẹn. wo ọ̀rọ̀ bí lọ sọ kọ́mọ̀ lójú mi àwọn òbí tó kọ ìyọ́bàjẹ́ o rárá à ń tà ṣe à á sọ fún ọ tí o ní àwọn owó ńlá kan láì bí àwọn pípọ̀ lẹ́nu. kí ni olè ni wọn kò sówó kankan tí ìyá lèmi ṣe sọ yẹn ló ṣe máa rí nìyẹn. ọwọ́ fún mọ́ta sọ̀rọ̀ yìí. ẹ gbọ́ a lè fún wọn lówó kọ̀ọ̀kan mọ́ ṣé ní nǹkan tí wọ́n ṣe. ọmọ àwọn ọmọdé kọ̀ọ̀kan wá sí ọwọ́ lọ́wọ́. ẹ wo kò tẹ̀ sí wàhálà kò tẹ̀ lé tó yẹn. bébì ṣe bí kí ara mọ́mí lè ya lè ṣe fẹ̀jẹ̀ wò. ìyá rẹ̀ mi ẹ̀dẹ̀ tí ní a máa fi kíní ìtura ìdè. bẹ́ẹ̀ alára lára òòrùn wọn ní kẹ́ má fún sọ̀rọ̀ ọkọ̀ mi. ọmọ wa ara kì í ṣe àsìkò yìí ni àsìkò rẹ̀. mọ́nẹ́jà jẹ́ gbọ́n tí aya mi fẹ́ mi. Mm. olórí mi wà wọ́n fẹ́ mi. mọ́nẹ́jà ẹ tọkọ tìyàwó láyé bí wọ́n ń lọ. kí lè tán ah, ah. bí èmi rẹ̀ bá tún yọ àjọ rẹ̀. ẹ jẹ́ jìgbà náà. bẹ́ẹ̀ rẹ̀ mi àbí kí bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀ olórí mi ń bọ̀. arúgbó kọ́ ní báyọ̀ ni ẹ mọ̀ lọ yàrá yín náà lù sọ. Hmm. ẹ tẹ̀lẹ́. olùkálùkù yìí ẹ ṣeun. bàbá náà go die unless tó bá dàrú. màá mi wá jókòó báyìí. Ugh. Eh. ẹkún. ta ni o. ẹ ká sọ ma. ẹ ká sọ ẹ ká sọ ẹ ká sọ. ìdájọ́ òtún ṣé òfin ó wà ó wà. kí ló dé. Ah. àìsàn yìí pọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ tí mo wá jáde sí wọ́n jẹ́ kó yé mi pé àfi mi lọ fòun fó lóhùn hmm? wọ́n ní nǹkan ní nǹkan kan wà lọ́wọ́ rẹ̀ wábìkì lọ fà fẹ́ tó ní òun ni mo ṣe ní kí wá báyìí ẹ jọ̀ọ́ ẹ má jẹun kú báyìí. Ah! wọ́n ní kẹ́lọ fún fọlọ́hún ọlọ́run o àti báyìí ló tóbi tó ìjà ah! déètì ṣé èyí ti wá ṣetán báyìí láti fòun fọlọ́hún. nínú kẹ́ẹ̀fọ́ fọlọ́hún òun náà ní ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé tèmi bíṣọ̀bù apẹ́ni àìpẹ́ṣẹ̀ ọ̀yá mo fẹ́ dá ìfẹ́lẹ̀ mi àmọ́ máa pàbẹ̀ yẹn tì ṣé o lè tó bẹ́ẹ̀ ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ọlọ́run ẹ ẹ rọra o ẹ ṣe ọlọ́run ò ṣe ẹ ṣe ọlọ́run. ẹ ṣáà máa mú mọ́ra. ẹ ṣáà ṣàbíyànjú ọ̀rọ̀ mi ọkọ lẹ́mọ̀. ẹ ǹlẹ́ òsìsì mi nǹkan sàn ẹ jọ mrs kelani lẹ́bẹ̀rẹ̀. mrs kelani lẹ́bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ṣáwọn náà fún yín ní àpọ̀yìnmẹ́ǹtì ni àbí báwo ló ṣe jẹ́. rárá o àwa la fẹ́ rí wọn. ẹ fẹ́ rí wọn. lọ́rọ̀ ọba wọn sọ̀rọ̀ ṣé tẹ bá rí mrs kìlání ṣe dá wọn mọ̀ ṣá. Ah, mo mọ̀ wọ́n dáadáa bí ẹni mo wo ni mo mọ̀ ṣùgbọ́n ó pẹ́ tí mo ti rí wọn mọ̀. torí mrs kìlání ti kú o. Ah. mrs kìlání ti kú. wọ́n ti kú ti pẹ́ gan wọn ṣe kú. ẹ pẹ̀lẹ́ ẹ wo ẹ pẹ̀lẹ́ ẹ jọ ẹ bí sàkìlá nínú ọkọ àbọ̀mọ̀ náà tún ti kú ni. ọlọ́run ní jẹ́ ah, kí ló dẹ̀rùn kúrò bàbá mi hm? màá ṣe ń jẹ fún yín o kí ló ṣẹlẹ̀ ẹ wò kí ló ṣẹlẹ̀ gangan jàre ẹ̀dẹ̀ ń wá wẹ̀ wẹ̀ ẹ̀ ń béèrè ẹni tó ti kú ẹni tó ti kí ló ṣẹlẹ̀. ẹ jọ ẹ ṣáà lè rí wọn ká bá wọn sọ̀rọ̀. ṣé ẹ lè rí wọn. Mm-hmm. ẹ lè rí wọn ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ wọn bàbá mi yẹn wọn ti àbádọ́n mi síbí olówó kan ló ń bá ṣiṣẹ́ tó má rẹ̀ ti lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ̀kan lóṣù kan àbóṣù mẹ́ta náà ń wálé so ẹ lè rí wọn o tẹ bá dẹ̀ fẹ́ rí wọn ẹ lè lọ síbi tó ti ṣiṣẹ́ ṣá. kì í ṣe pààlè lọ sí èṣù gbẹ̀yìn náà lè máa mú débẹ̀ mi ìgbọ́ Yorùbá. ẹtú kẹ mú wa lọ. kí ló tẹ̀ ń ṣe báyìí màmá kí lẹ̀ ń sọ lẹ́nu tí ó dùn yìí ah, ah. ṣé ẹ mú mi padà sí nursery school ni ah, kí mú yín débẹ̀ ṣé ẹ mọ̀ nǹkan tẹ̀mí ṣe mọ̀ nǹkan tí mo ṣe lọ́sẹ̀ fi dé ni abẹ́sọ́ mi pẹ̀ mọ́ mu ṣé ọmọ yín rí gan-an bóyá Fúlàní bẹ́ẹ̀ fẹ́ jí mi gbé ni. rárá rárá ṣé ẹgbẹ́ ṣé ń wò mí nǹkan tẹ̀mí gangan lọ ṣe níbi tí mò ń lọ ó ìpọ́táǹsì láì mi kò jù bẹ́ẹ̀ lọ. àti ọmọ àbínú á ní mọ́tò àmọ́ eh, bẹ́ẹ̀ ni oh ẹgbẹ́ mọ́tò wá so kò ní ní ká fẹsẹ̀ rìn mọ́ nǹkan tó yẹ kẹ́ wá ṣe ń sìn ni pé ṣé ẹ ní okùn kẹ́ fi wá so mí kẹ́ gbé mi sẹ́yìn boot. àǹtí ẹ wo àǹtí ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́. Ah, bàbá kí ló ń ṣẹlẹ̀ àmọ́ tó ń ṣẹlẹ̀ bàbá mo pe aago aláyé àpè pè pè pè pè pè oríǹgì kò gbé ọba tó gbẹ́ngbà mi ó kò máa gbé lẹ́mìí kò ní sọ̀rọ̀. n tó burú ló ń ṣẹlẹ̀ ah. ọ̀nà ti dí ah. iṣẹ́ ti fẹ́ bàjẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ dá mi dá ó fẹ́ ìyàwó kan lẹ́nu ọjọ́ mẹ́ta ah. n ló pàṣẹ fún pé kò gbọdọ̀ sẹ́ǹdì owó mọ́ wọ́n ni o ó ní kò gbọdọ̀ sẹ́ǹdì owó sọ ẹ wò ẹ fi mílẹ̀ mílẹ̀ tó ń ronú ọ̀nà tá a máa gbà owó yẹn máa máa wá aláì kíni scope báyìí kíni next year. bí èmi ìṣòro ẹ dábì dá. ẹ tẹ mọ ohun tó ṣe bàbá inú gbẹ gan ni òun ló ṣe mú mi kí n pa láyé pé kí owó mi lè jáde Ọlọ́run. ọmọ èmi kan mọ. bàbá tó wà ní kó àwọn àbá yìí. ah ní kó ní mẹ́sẹ̀ ìgbẹ́rù gbẹ bàbá èmi ń ro ìṣòro mi ká máa. ká máa lò abúlé mo jẹ́rìí náà ẹja fi bàbá lọ́kàn balẹ̀ bàbá ṣe sọ ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ni bàbá kò sí àmì ìṣúra. 啊。 jókòó ẹ kú jókòó ẹ ṣe rí àwọn ìyá wa wọn yìí ṣàlejò ẹ̀yin ohun tẹ bá mọ̀ pé ẹ jẹ́ mọ̀ ní kẹ́ ẹ sọ fún wa. ìyá adé òtí ṣé pé ẹ mọ́nú ilé yìí. àwọn ni wọ́n ní ilé ìyá ọ̀gá wa rè é ẹ wo bí gbogbo ń bá bá wa ẹ̀ ń tẹ́ kọ́kọ́ fún mọ́níjà ni wọ́n ń ẹ lè kú gírí ọ̀gá. Ah, wọn gbá kí ló sì yá ọ̀gá wa rí àwọn ní ẹni bí. ẹ jẹ́ pé wọ́n ní ìgbà. ẹ bá a pé bàbá. ṣé wọn bọ́jọ́ tí mo sọ àmì akéwì mi wá àwọn ilé kí wọ́n ṣe máa ti ń gbá kéjì ìyá ọ̀gá àti ọmọdé rí ẹ ṣe ọmọ gbàṣẹ lọ́wọ́ dáàdì tèmi o. ṣé pé ẹ̀kọ́ ní ilé yìí. ṣé ìṣe kan ti gbé kólò é ẹ ah o kí àwọn á lè. àwọn àlejò tó náà béèrè mọ́ mi rè. mo sọ pé ọmọ náà bá bí iṣẹ́ yìí wá. ẹ àwọn àlejò náà béèrè mọ́ mi ṣé mi náà fẹ́ wá bí iṣẹ́ yìí. ìṣọ̀kan ọ̀gbádùn rẹ̀ ṣe lè kí ni. wọ́n béèrè mọ́ mi o. ọ̀rẹ́ sọ pé wọ́n ti dá láìsí. mo sọ fún wọn wọn làwọn fẹ́ rẹ́yìn náà. ẹ̀ẹ́dẹ̀ lágbọ́n lórí ìgbàgbọ́ ẹ̀ mọ̀ mi. Ah, mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín bí ẹni mo mọ̀. ẹ wò má ṣé kìí ṣe pẹ́ lóyún fún wọn sọ̀gbá sọ̀gbá nù báyìí ara ta òwe nù olúgbò. ẹ̀rọ tí ẹ wò mí dáadáa níbi Beatrice hospital nọ́ọ̀sì tó wà ní Beatrice hospital gbà tẹ́ bímú tíyàwó yín bímọ síbẹ̀. ọmọ tá a bí bẹ́ẹ̀ náà ni. ọmọ tẹ́ bí síbẹ̀. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Mr. Kelani ṣe arúgbìn tó jókòó yìí. ìyá ọ̀gá wa. ìyá ọ̀gá tó jókòó yìí ṣe rí gbà tíyàwó yín bí ìyàwó yín bí ọmọkùnrin obìnrin tẹ̀ ń wò ó bí ọmọbìnrin nígbà obìnrin bímọ obìnrin tán ló bá bẹ̀rẹ̀ ẹkún yìí ló ń sun ẹkún ṣé àwọn ìdí kéèyàn bímọ tuntun kó jẹ́ pé ẹkún ló máa fi pàdé ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ ló bá ní ah, wọn gbọ́dọ̀ kò ń gbé obìnrin wálé ọmọkùnrin náà ní kò ń gbé wálé sísá kìláàmì mi pẹ̀lú ẹ̀ lájọ pamọ́ tá a ṣe àdídá ìdá tá a wá gbé ọmọkùnrin tíyàwó yìí bí tí mo gbé fún ọmọbìnrin tó bí òun làjọ fún. Ah! bóyá gbọ́ máa tẹ̀lé sí bóyá gbọ́ máa tẹ̀lé dúdú sí. òun náà lè máa bí. bóyá ọmọ tèmi wà wọ́n lè ṣàyídá yìí gbà ìgbọ́dọ̀ ọmọ wa wà ọ̀gá wa wo wo wo yóò lẹ̀ sáré bá wọn yóò lé lọ kọlẹ̀ kó rẹ̀ oní ọ̀dáde wa kọ́ dáde wa. igi máa rẹ̀ lùgì o. ọba ọba. dájú mi kọ́ torí mi ò lọ́wọ́ àbílẹ̀ yìí. ọba àbílẹ̀ yìí. ọba àbílẹ̀ yìí. Ah. Ah, wọ́n wọ́n tètè jáde ni. yọ síbi wọn ò tètè jáde. mọ̀pọ̀ mọ̀pọ̀ mọ̀pọ̀ yọ síbí yọ síbí ẹjọ́ sí kí ló farò wá dókò ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ìmọ̀ rẹ̀ lẹ̀ dókò inú mi jà mo ní jà. ràmù ràmù ràmù. ìràmù bíbó. èmi bàbá mi. bàbá mi bíbó bàbá mi ti kú ti pẹ́. Ah, ìwọ ọmọ tẹ wọlé ẹ ti ṣe nǹkan abẹ́ ṣe nǹkan ìwà àtọmọ yìí sẹ́ẹ̀gùnra yín àyà tuntun wọn ò ṣe ní lọ́ àṣẹ nǹkan sẹ́ẹ̀gùnra yín. wọ́n ní já kí ló ṣẹlẹ̀ ìyá rẹ kọ́ yìí o ìyá rẹ ti kú omi bàbá rẹ ọmọ tiẹ̀ lélẹ̀ mo sì gbà mú. ẹ ń bọ́ ẹni ẹgbẹ́ mánìjà ẹ̀gbọ́n lórí báwo lè ṣe sí. ẹ̀gbọ́n ló jẹ inú ìfín kankan sọ́wọ́ inú ìfín kankan sọ́wọ́ inú ìfín kankan kí ló dé ìfín kankan ilẹ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ lónìí ọlọ́dọ̀ lónìí ọlọ́dọ̀ sọ̀fà wo ètò ẹgbẹ́ ìta kan. Ah! Vamos mọ. ẹrọ pẹsẹ ẹrọ pẹsẹ ẹrọ pẹsẹ ẹrọ pẹsẹ wọnú ẹ ẹrọ pẹsẹ ń ti gbé ah. bí alágbẹ̀dẹ bá fa gidi tìrìn bọ́ná ẹrọ pẹsẹ ní fífa jáde ọjà kọ́rọ̀ pẹsẹ bọ́ọ̀ bá sunkó súnmọ́gbẹ́ bọ́ọ̀ bá tọkọ tọmọ́tọ̀ kọ́rọ̀ pẹsẹ. bàbá ẹ mà ṣe mo dúpẹ́ ẹ mà ṣe mo dúpẹ́. Ah. alàgbà àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ ni. ẹ rí i pé mo sọ fún yín gbà náà inú ló bí mi tí mo fi wá báyìí nígbà tó fẹ́ yíwọ́ ẹ̀ tí mo á rò tọ́ọ̀rọ̀ náà ló yẹ kí n máa gbé bọ́ sọ́dọ̀ yìí pé ẹ̀yin lẹ mọ ojútùú rẹ̀. ibi mo sì wí jọ náà lọ́hùn fẹ́ wá bá mi ibi mo wí ó ní ẹrù òòrè òòrè sì ní sùúrù ẹ má lé èèyàn mágùn. Mm. ọ̀dà tó bá ṣe pé wọn bá lẹ́rọ̀ lé nìsín tó bá ti kú ọgbọ́n ò lẹ́wà dá sí. ẹ wo mò ń gbádùn ọmọ ẹ obìnrin ló dájà lẹ obìnrin ló dá nǹkan lẹ kò jẹ́ arọ́nà kánádọ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ wa ọ̀tà mọ́. ẹ ọ ṣe wá jẹ́wọ́ ló tún wà ń sáré kiri pé kó má kú ebi fúnra ẹ náà ló lọ fẹ́ pa. tọ́ba ikú iná jó mi ọmọ bíbí inú mi ni àjọmọ ni èmi ọmọ òun ọmọ. ẹ kò lè ṣe àmọ́ àṣé wọ́n pààrọ̀ ọmọ ní ọsibítù ni wọ́n pààrọ̀ ọmọ fún mi lọ́sibítù ni a ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ni èmi ti wá dá nátíná ti ń jò kó tó di pé mo mọ̀ àbọ̀rọ̀ mi ò yé ọmọbìnrin tó dá nǹkan lẹ̀ láàrin wa ó wà ọ̀tá lọ́dọ̀ rẹ̀ mọ́ sọ̀rọ̀ mi yé ìyá rẹ̀ wàá gbádùn làwa náà bá ní àtàgbà bá a sì máa rówó kọ́lọ́rìn ládàánú omi tó lọ fi wẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ ni owó wa ń jáde látàpò rẹ̀ àwa náà rí nǹkan jẹ ó ń jáde lápò rẹ̀ àwa náà rí nǹkan jẹ ká má bọ̀rọ̀ gùn ọmọbìnrin ni ọ̀dà ó ló dá nǹkan lẹ̀ láàrin wa lọ́rọ̀ méje nígbẹ̀yìn làwọn ará sì rí i pé aṣọ máa mi náà ní. ara tí àwọn ọmọ yìí sì finú tàn yín ló jẹ́ kékeré. mo tiẹ̀ ń gbádùn rẹ̀. ládùúrú orin tí mo sì bàbá yìí. ó ṣe mí lóore. sóyè kẹ́ ẹ ro bí sísàkárì mi. ọmọbìnrin ló fà. sóyè kẹ́ ẹ ti ẹ̀rín ro kúrò mi fún ọba ṣẹ́jú kan ẹ fẹ́ pa mí nítorí omi. ṣé mo mọ̀ kóbìnrin yín ni ṣé ẹ ṣàlàyé fún mi rí mi. ìwọ náà fààyè ká sọ fún ọ lẹ ah! obìnrin ti wọ̀ ọ́ lójú. ẹ tún wá ń parọ́ bu lọ́wọ́ mi bàbá yìí tẹ́sí mọ́ wa láti mo kó sí. ìyá tẹ ní ìṣe ìyá mi o ò ní ìyá mi o toró lè mímọ ìyá wọn bí ìyá mi wọn tẹnu kó jẹ́wọ́ fún mi àmọ́ bàbá ilé èmi ò gbà wọn bàbá o èmi ò gbà bàbá ilé ń bàbá tó bá jẹ́ pé kí mi ìwà ń sọmọ wọn wọn fẹ́ kí n kú nù. kó sáà má bínú èmi ò mọ̀ pé mi ni bàbá rẹ̀ òun náà mọ̀ pé mi ni bàbá àwọn gbogbo ohun tí mo wá ṣe akíkó foríjì mi torí ọgbọ́n tá a dá láti gbowó èyí náà tó máa dùn báyìí mo bá a mọ̀ pé ọmọ mi ni ìmọ̀ àwa dọ́gbọ́n ah oh àbámọ̀ ọmọ dá o. mo bọ́ ọyọ̀ lónìí ibi wo ni wọ́n ń sọ̀rọ̀ tó wà lókè ìpẹ́ yìí mo bọ́ ọyọ̀ ńgbà tó o ti kú un ẹ wo pẹ́ ìdájọ́ lọ́wọ́ ara rẹ o gbogbo ìdájọ́ pátá ìsọwọ́ olódùmarè ìwọ wọn ń pè ọ́ lọ́lọ́wọ́ olódùmarè lọ́lọ́wọ́ gbọgbọ́ ìwọ ọmọ pé oore tí wọ́n ń ṣeun fọ́tún tó ń ṣe fósì ẹ̀san rẹ̀ lórí ẹnìkan ò ní ìwò wọn bó ti lù wọn parí àmọ́ oore tó ń ṣe bàbá kọsẹ̀ kàkàrà bàbá rẹ̀ wọ́n pé sọ́wọ́ olódùmarè aláwọ̀ owú ni o. kò forí jì mí bí ọmọ kan bá lọ kọsẹ̀ lára òbí bóyá ìyá àbí bàbá kò ní rọrùn wọ. ọ̀yà fa bàbá rẹ̀ mọ́ra. dàkú dàkú àmọ́ra dàkú àmọ́ra. mi ni wọ́n jogún ẹ̀ ní ọ pàpà jogún mi. èmi ni èmi náà mọ àwọn nọ́ọ̀sì wọn ṣàbòsí. hot, àti bàbá bye.